وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى ليتي أتوقف الله أشي الصلاة فهو النبوة محمد صلى الله عليه وسلم لا دا صلاتنا تأتي kó máa bá àwọn ará ilé anábì àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí ó fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama àlẹ́yìnà akirawa ní ọkùnrin wa akirawa ní obìnrin wa àti ọmọdé wa àti àgbàlagbà wa ìjókòó wa ní irúfẹ́ àkókò báyìí ní gbogbo irú ọjọ́ báyìí ntí máa ń dálé lórí òun náà ní ká ti ṣe tafsiru qur'an òun ní ká bọ́ sínú alukur'an nínú suratul baqara tá à ń ké lọ́wọ́ ká wá máa ṣe àwọn àlàyé àwọn àlàyé ọ̀rọ̀ lọ́hún àwọn ànáwó làwọn onímọ̀ tí wọ́n kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ níwà Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n fi ń tú alukur'an káwa máa ń ṣe àwọn àlàyé yìí òun náà là máa ń fi irú àkókò yìí ṣe. àmàlẹ́ni yìí eŋti afẹ́ gbéyẹ̀wò ọ̀rọ̀ kan ní tó pàtàkì tó ṣe pé a gbọ́dọ̀ má ti àgbéyẹ̀wò rẹ̀ nílẹ̀ Yorùbá yìí pàtàkì jùlọ ní adúrú tí ọ̀rọ̀ náà ti bí àti tó ti dálẹ̀. èmi ò bá tún máa sọ nǹkan kan lórí ẹ̀ mọ́ torí adúgbò lọ́dọ̀ Ọlọ́run pé ẹgbẹ́ ọ̀rọ̀ náà jáde ọlọ́kan òjọ̀kan ní àwọn àlùfáà ni wọ́n ti dìde tí wọ́n sì ti ń ta àrùpá fẹ́ sí i tí wọ́n sì fi ṣe dáadáa ọlọ́mọdàbà wa sanwó wọn náà lẹ́sàn-án lórí kódà wọ́n ṣe dáadáa bíi pé àríbì kan tó kù sí pé àwọn àtiwá fẹlẹ́ ìkún wọ́n ti ṣe dáadáa tí ń dájú pé tí wọ́n ti ṣe nì nínú ìṣèpéṣẹ́ kan náà gbogbo ẹ̀ kò bùkátà ká tó máa rìpíìtì ẹ̀ máa àmọ́ nǹkan méjì kan pàtàkì méjì kan ní òun ká wá tún ọ̀rọ̀ náà gbéyẹ̀wò láàárọ̀ ṣẹwájú àtúngbéyẹ̀wò rẹ̀ kìí ṣe àtúngbéyẹ̀wò táwọ̀ fẹ́ lójú tó bí gbogbo àwọn àlùfáà tí wọ́n ti sọ̀rọ̀ ń pa rẹ̀ ti fẹ́ lójú àákọ̀ ara máa ń yán àwọn kókó kókó kókó ní ọ̀rọ̀ rẹ̀ ṣé e bá ṣe pé ká mọ̀tà láì mẹ́nu bà gan ni nítawọ̀ akànfẹ́ torí ẹ̀ ṣàlàyé ọ̀rọ̀ yìí là bá kàn rọra mẹ́nuba kásìkò bẹ́ẹ̀ àwọn afọ̀rọ̀ náà lẹ̀ àmọ́ torí ìdí méjì dáwì yìí àkọ́kọ́ sí lọ́rọ̀ náà tàbí wá torí ìdí méjì ṣàlàyé rẹ̀ oníké gbogbo alámọ̀sí ilẹ̀ yorùbá ìsìláàmù ilẹ̀ yorùbá ò fara rọ ìsìláàmù ilẹ̀ yorùbá ariwo wa pa ẹnìkan nílé ìdáriwo nílẹ̀ ẹjọ́ ló kù tá à ń ẹnìkan nílé ìdẹ́jọ́ nílẹ̀ àwọn ọ̀rọ̀ kan ní sì ń kó jáde tí fi ń dá àwọn ẹjọ́ nílẹ̀ èyàn ni mòdírù lẹ́hàbà ìbà ó ti wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà bàbá ni a kà á àríkò ti pẹ́ tí gbogbo àwọn tí wọ́n já àwọn tí wọ́n kéwú náà lẹ Yorùbá ti dúró pé à ibi ọ ń lọ yìí kò sọ́nà bí àbá àwọn ń sàlàyé bàbá yìí ọ̀rọ̀ ilé ìjẹ́ gbọ́yé yìí ẹ̀ sí gbọ́yé ni àgbọ́yé tó yẹ kóró rèé ilé ìjọ wíyí kó mọ̀ rí bẹ́ ọ̀nà tó bá fi wó rèé gbogbo tó sàlàyé pátá òun náà làwọn àlùfáà nílẹ̀ yorùbá wa yìí náà ọlọ́mọdé àtàkàlùkù náà lẹ́sọ̀ lórí òun ni wọ́n ti dúó ni wọ́n ti ń ṣe àwọn àlàyé ọ̀rọ̀ náà láti bí ọdún mẹ́wàá ó lé olọ̀rọ̀ yìí ti ń bẹ́ńlẹ̀. a máa rí pé nígbà tí ó di bí 2016 olọ̀rọ̀ náà wá gbóná kọjá àlà ni mùdírù àbáyíbà náà bá yarí tán yányán tòun náà bá wo tó kò sí méjì méjì àní lóyá bá bá da gbogbo ẹ̀rú náà ni káṣe kí ló ní láti da gbogbo ẹ̀rú ó wá bẹ̀rẹ̀ sí ní kó àwọn oríṣiríṣi ọ̀rọ̀ ni wọ́n kó jáde láwọn ọ̀rọ̀ tó ṣe ké gbogbo ẹni kí ń gbà tí wọ́n bá ń gbọ́ ọ̀rọ̀ ní kan létí wọn pé irú kí là ń gbọ́ yìí irú ọ̀rọ̀ wo ni wọ́n ń sọ láwùjọ ti wá yìí bí kálukú ṣe wá lè tara mọ́ òun náà tara mọ́ bí kálukú ṣe lè ṣàlàyé mọ́ náà ṣàlàyé mọ́ ẹni ó láǹfààní kó sọ̀rọ̀ lórí tẹlifíṣàn ó sọ ẹni ó láǹfààní kó sọ tẹ̀ lórí rédíò ó wí ẹni tí ó láǹfààní méjèèjì dé pé inú mọ́sálásí rẹ̀ náà ni ó náà sọ díẹ̀ ẹni tí ó pò kéé ṣe facebook ló náà ni kálukú náà ti ṣe àwọn ìrùsá gbà pé alọ́rọ̀kọrọ̀ yìí kò lè rí jíjòkó nílẹ̀ Yorùbá ti tọ́ mùdírù àbáyíbá àtàwáwí yìí ó wá máa ń sábà lẹ́ra rẹ̀ máwọn ìgbìmọ̀ àfà kan àbí ká nílé ẹ̀kọ́ ńlá kan lágbàáyé à ń pè bẹ̀ ní jami'atul azhar jami'atul al-azhar Cairo ló wà ní Egypt ẹni pé àwọn àbáwá ń dọ̀hún tí wọ́n bá sọ wọ́n máa fẹ́ mọ̀ pé èèyàn kí ó dáadáa ó ní àkúdà ah, nígbà kí o ti tí o tún lọ káírò ayé ẹ̀gọ́ ni ọ̀rà ó mọ̀ kí o káírò o bá ti léyàn kí o káírò náà pé tó sọ ni pé kí òwúrẹ́ ṣe kí nù ni ó pọ̀ tó bá yáwó tún ní à kódà ń gbọ́ òkè òkè títí òkè òsáwòdí ayé ẹ̀gọ́ ni tọ́ àmọ́ kí lè yóò lè rí ọ̀rẹ́ pa ọ̀gọ̀rọ̀ àwọn tí ó dàbí pé wọ́n ń gbógun sí yìí sàwọ́dí náà ti kéwú ìwọ̀n ń já ráǹkì àtàwọn tó lọ bẹ̀ ìwọ̀n ń bà wọ́n ló kọjá àtàwọn tó lọ bẹ̀ kò lè ó lè jẹ́ tó wá ń fa pé bẹ́ẹ̀ bá lọ rè ń gbé ọ̀rọ̀ kan wá láti Saudi ó ti penetrate àwùjọ lẹ́yìn ìbá débi pé ìkórìíra Saudi gan-an ń ti ń dọ́gbọ́n jòkó sí kínú ni sẹ́ni àwọn èèyàn ọ̀rọ̀ náà wá kókóró mọ́sùn tíwáyé láti 2016 ó ní gbìyànjú tọ́lọ̀ wá ní kó jáde yìí gbogbo àwọn tán sí kọ́lọ̀ mọ́sàbáwá sanwọ́lẹ́sàn lórí àti gbáwọn ní gbìyànjú yìí sí wá ń lọ kódà mo ráwọn tó pè mí náà gbà náà pé apá amú ọ̀rọ̀ tẹ́ ń tẹnu mọ́ yìí torí láti gbà wọn làwọn yìí dúró tí ó láti two thousand and fifteen gbàgbà kó tó di fifteen nígbà àwọn kọ́kọ́ máa ń tú ìtagbára sí ó túbọ̀ tí nì ní tó túbọ̀ tí ó túbọ̀ tí nì gbó ìgbà pariwo lọ pariwo mọ̀ lórí yìí tó bá di ẹni ìgbọ́lárúbáwá ìtagbára ìjàmọ́dà níjẹ́bẹ̀ kò tún jẹ́bẹ̀ náà má wí ikú àti gbáhùn àwọn ọmọ ìyá wa kan táwọn wá ń kéwú lọ́wọ́ níbi ta pè ní al-azharu sharif ní Cairo ibẹ̀ lòun sì mọ́ lẹ́ra rẹ̀ mọ́ òun sì gbà pé àwọn àfá abẹ́ àwọn ní kíni àwọn làáfá àwọn tó wà ní Saudi àwọn yíwé ṣe àfá àmọ̀dàrú làwọn àbáwọn ti Cairo òun náà mọ́ ń pariwo wọn kódà ó jọ wá lójú pé ìmúra rẹ̀ ìmọ̀ ṣe sọ̀tọ́ ti múra bí wọn náà kò ti dáa ẹwà ara àwọn àbáyíbà rẹ̀ náà àwọn ní ó wà dúró pé àpéjítẹ́nì yìí ń lọ onígíní òlàwà náà mọ̀ lọ a sì gbáhùn láwọn èèyàn ti wá dìde pé irú ìgbìyànjú ìyàwó ṣe ara àwọn tí wọ́n ń tó lọ́wọ́ ní ajé àrígbà náà nínú àwọn aṣáájú wa lẹ́yìn táwa tún sábàá lára ní àwọn náà sì ní bí àbá ogbó tẹ́sán nínú ara ilé mọ̀tẹ́ ìsọ̀ ìdílé yóò tún yóò dùn yanjú gbogbo tẹ́ ló sọ yìí ẹ bá wa kó gbogbo ẹ̀ jáde bẹ́ẹ̀ bá kó jáde bí bá ti wọ́n ń sọ ẹ̀kan bá wa ti tẹ́rí jábẹ̀ sí lárúbá sí lárúbá ó máa lọ ní abẹ́rẹ̀ pé ní wí ìtumọ̀ rẹ̀ ní lọ ní abẹ́ ní pẹ̀lú èdè lárúbáwá pẹ́tọ̀ àwọn kan lọ rèé sọ̀ bí tiẹ̀ fájà ní ọ̀rọ̀ parí amọ̀kan méjì lárò lórí yìí kó máa ṣe bí àbí wọ́n fẹ́ gbàjẹ́ lẹ́nu òun àbí wọ́n fẹ́ lọ́dí dáyá ebi tó ń jogún àbẹ́wọ́n lọ́dí járáǹkì rẹ̀ ẹni kò jẹ́ nìkan tó fẹ́ járáǹkì nìkan kan kò sẹ́ni tó fẹ́ lọ́n kí nìkan kó dàrú òṣìṣẹ́ kò ṣiṣẹ́ ni tó fẹ́ lọ́n pé iṣẹ́ tẹ́ nìkan bá agbọ́dọ̀ sí nǹkan kan lórí ọ̀rọ̀ yìí ajáàrí ìjà nípa ọ̀rọ̀ tẹ́ra rẹ̀ mọ́ àwọn yìí ni àwa wà lájáàrí àwọn àfá ajáàrí amọ́ntán sọ àwọn ẹlòmí ò jẹnu kíláàsì ni wọ́n dọ́rọ̀ nílẹ̀ jẹ́ lákùnrin ẹ̀yìn àfá ajáàrí kí lẹ lè sọ fún wọn pa àbúrò rẹ̀ kó bá mọ́ yìí àbúrò rẹ̀ rádẹ́ yìí yìí òkúrọ́ ń pẹ́ lùdí wa ẹni bá pẹ̀lú òkúrọ́ ìgbìyànjú ìlú lọ àmọ́ adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run wá padà tàn mọ́lẹ̀ sí ìròrí àwọn èèyàn tán ní àwọn mùsùlùmí ọmọ ìyá wa àwọn wá jòkó wọn wá ronú tó dá kó dáǹfà yìí ọ̀rọ̀ à ń wá fídíò àwá fídíò gan ó lè má lè ó lè má lágbára tó bá ń gan ẹjẹ́ àta gbogbo ẹjọ́ àwọn akọ gbogbo ẹ̀ àwọn akọ bíi lẹ́ta gbogbo ẹ̀ láyọjú láàárọ̀ yìí kí nílẹ̀ láì ta àlà ara tí mo fi wá yẹn dúró jẹ́nu àwọn akọ lẹ́tà yìí lẹ́tà òun lẹ́wù lọ́wọ́ mi jẹ́ máa lẹ́tà yìí tán wá kọ àwọn akọ sí Azhar rí wọ́n tún wá mọ̀ọ́mọ̀ dá fọwọ́ gbé ẹ̀ láti dá ọkọ̀ Sheikhul Azhar ẹ̀yin gangan tẹ́ já àgbà fa Azhar rí abẹ́fẹ́ bá wa wòye sáwọn ọ̀rọ̀ yìí wọ́n sì kó àwọn ìdí mẹ́ta tó fi pàtàkì tọ́rọ̀ yìí ń dá wàhálà lẹ́lẹ̀ Yorùbá wọ́n kó fáwọn àbá Azhar rí ọ̀rọ̀ nì ló wá iṣẹ́ ní ọlọ́run wá ní kó dáhùn iṣẹ́ náà wá dáhùn tán àbá lọ́rọ́ bá gbẹ̀yìn yọ lọ́rọ́ bá gbẹ̀gbẹ́ yọ gbogbo tó ń dọwọ́ bò ó bá tẹ kí ló ní ló bá tú kedere táyé àṣírí bá tú àṣírí tú tọ́bà ìdé àwọn tí wọ́n ṣiṣẹ́ yìí fún ara wọn náà náà tú nǹkan wọ́n ta àwọn tó wá ń bẹ ní abẹ́ àríkọ̀ kan náà bá sẹ́ńdẹ̀ sí mìíràn mìíràn bá rí kìíní a kìíní yìí rèé a ó sì fi amátúwórí facebook náà ó rèé àmúbá kọ́pì ẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n gbé dáun náà fún kọ́pì rẹ̀ níbá pàbí wọ́n á sì dá download image ni èmi náà wá kó gbogbo image mo sì dáta pìí ó yá ẹgbẹ́ àwọ̀ àmọ́gbà táwọn èèyàn wọ́n dé tó fẹ́ mú mi wá sọ̀rọ̀ láàárọ̀ nínú káni tí pàbẹ́ tu nílò tó mú sàdé òní ló ní pé wà tu àmọ́gbà rà nípa àwọn èèyàn tó ti tu mo ti kò ní ìlú ní tó wá gbébi mọ́ta láàárọ̀ ìbá ti sàlàyé ọ̀rọ̀ yìí náà bá tú jáde bí ẹni wọ́n domi gbóná sí lára ah, nígbà tí wọ́n kọ́kọ́ dé irọ́ ni o irọ́ ni o àwọn afáàjẹ́ àríkọ́ ló sọ ohun ah, nǹkan ń ṣe yìí ọkọ̀ náà sọ o àwọn ọkọ̀ wọ́n parọ́ mọ́ ni o wọ́n parọ́ mọ́ ni o ah, parọ́ mọ́ tí ń já sí pé àjẹ́ ọ̀rọ̀ yìí kó bà yí lẹ́rù ọ̀rọ̀ yìí kí fún yí náà nù wọ́n bá tún ní kí n ta àwọn àfáà jẹ́ àjọ sọ èyí omi ò wá gbùn ní wá sọ̀rọ̀ láàrọ̀ mo wá ń wòye láti ọ̀nà kódà ìgbà tí kan nú wọn tó wọ́n ti ẹ̀ ṣe tiẹ̀ ẹ̀ẹ́n ka ọ̀rọ̀ rẹ̀ tó jẹ́ àwọn èèyàn ìgbò òun fẹ́ ṣe tiẹ̀ òun tiẹ̀ wá bínú tán yányán ni ó ṣe kí mo gbáfà ó bínú tán yán ápọ̀ ó wọ́n pọ̀ gidi ìgbà tó wọ́n ṣe tiẹ̀ ó ní ó gbé ọkùnrin ọ̀hún tó kọ pósì yìí wọ́n pe ní ìṣọ̀lá ọlá tàwa mistake ní original account ní àmà ó pòsì ọ̀rọ̀ náà ó ní Arabic and Islamic Training Center mo ti pèbí tó lọ yí tó pòsì ẹ̀ péjì tó pòsì ẹ̀ sínú ọ̀wà ni surely lórí ọ̀rọ̀ yìí náà nípa ó ní olórí burúkú ni àti mùkútúbí haba ó tún ti mú fọ́jírì mọ́ àtẹnujẹ subhanallah ó tún lọ fọ́ọ̀dì lẹ́tà ágíàrí láti bà wá lórúkọ jẹ́ ó tún lọ fọ́ọ̀dì lẹ́tà ágíàrí láti bà wá ní kínú láti bà wá lórúkọ jẹ́ ojú ẹ̀yìn kínú yìí ojú ní dúdú ẹ̀ẹ̀kì láká yìí ó jiná dáadáa tó ló bá jiná ni tọ́ bá mọ̀ mọ̀

ẹgbà wá o ọmọ kan sọ pé ilẹ̀ ilẹ̀ sẹ́ndì kìíní yìí a ń tó ń bọ́ sí bọ́ sí àwọn òwe náà ti sẹ́ ìgbogbo wọn ládàkọ wọn lé níbi ìkéde nílá ìta ìtawáyé bí wọn. ìjẹ́ ìṣẹ́nu ẹ kọ lẹ́tà sájú àdìsẹ́ ẹ gbọ́ ǹjẹ́ ilẹ̀ sọ wú àwọn ọ̀rọ̀ báyìí ǹjẹ́ ọ̀dọ́ yìí làwọn ọ̀rọ̀ yìí jáde àṣírí yìí tú tán ẹ wá bẹ́ dúró àṣírí yìí tú tán ẹ wá wá ẹ̀rẹ́ tí mi fi ń sọ fún ìgbẹ́gbẹ́gbẹ́ lórí àwọn ọ̀rọ̀ tẹ́ ìdálẹ̀ yìí àjọ bára wa débi tó ní àpẹẹrẹ àti mùdírù àbáyíbáwó àtẹ̀yìn àbáyíbáwó àti gbogbo yí pátá àti gbogbo ní gbogbo jẹ́ láti wọ́n mẹ́jẹ gbogbo yí pátá àjọ bára wa débi tó ní àpẹẹrẹ tẹ́lẹ́gbẹ́ tí lápẹẹrẹ bọ̀ tẹ́lẹ́gbẹ́ àti ní tí ń túrọ́dọ̀ àwọn tẹ́ pariwo pàwọn àwọn ẹlẹ́jẹ́ tẹ́lẹ́gbẹ́ àti ní tí ń túrọ́dọ̀ àwọn tẹ́ lẹ́ra yí mọ́ gbogbo ayé tí wọ́n ń di wọ́n ti mọ bẹ́ẹ̀ ti mọ́ wọ́n ti mọ́ pé àti ẹ̀jámọ̀ nǹkan kan àti rọ́lẹ̀ ń pa ẹwà bẹ́ẹ̀rí gbọ́n ní ó lẹ̀ ń patán ìyí tẹ́ẹ̀bí wá lọ rí gba dùfíìsì tẹ́ẹ̀rọ ra mọ́ ronú yí jẹ́jẹ́ ẹ̀tọ́ wá yí padà pé ẹ eléyìí burúkú ni àṣìmù fún bí ó tó lọ rí pọ́jù lẹ́ta ajíàrí tẹ́bí kàràmbà ní ara yín ṣe bẹ́ẹ̀ ń wá bẹ́ẹ̀ sí ìran wa lẹ́wọ̀n tẹ́lẹ̀ àṣìlẹ̀kú sílẹ̀ fún inú ṣebóyá kí á lóbẹ̀ ní abẹ́ṣẹ́ nígbà àmọ́ gbogbo wàhálà tẹ́ ṣe bí mọ́ ti wà ní wà láìwọ̀n ìsinmi ìkan bẹ́ẹ̀nu wọ́n ń ṣe tí ẹ̀ lọ́wọ́ báyìí ọ̀rọ̀ tẹ́ni àti ẹjọ́ kọ́ ọ̀rọ̀ síra wa nípa láti 2016

àwọn àyíwò láwà parọ́ bá díà yìí ẹ̀kàn ajé ọmọ báwọn náà ẹ̀ tètè bá díà yìí nìyẹn lóde kọ́ lẹ́tà sí wọn ẹlẹ́nìkan bẹ àti ìmùkútú bí ló parọ́ mọ́ wọn ẹ̀kàn èmi kan àtàlàyé ara mi ni ló ti yí yìí ẹ̀yà bá díà yìí sẹ́yìn kọ́lẹ̀ sọ́lọ́ tọ́ bí èbá sẹ́yìn kí lọ́nà sí iná lórí ẹ̀ lẹ́kún òdùn wájú sí dáadáa èyí tó yẹ kẹ́ ẹ ṣe nù dẹ́ bá gbọ́n èyí tó yẹ kẹ́ ẹ ṣe nù àmọ́ lápẹ́ ti mọ̀ pé bẹ́ẹ̀ bá ṣe wú ẹ̀ ẹ̀ tún jẹ̀yẹ́ kú jẹ̀yẹ́ yín ni torí ẹ bá ilé kọ́ lẹ́tà mi wọ́n tún wá kọ́ lẹ́tà aburú mi ìbáwò wá bẹ́ kó ṣe yín bí abijó ti wá ṣe yín náà nù kálí mọ̀ pẹ́rú tẹ́ ń fọ́n lẹ̀ Yorùbá rèé kálí mọ̀ pẹ́rú aburú tẹ́ ń dálẹ̀ lẹ̀ Yorùbá oníwé lè yìí ta ni olórí burúkú tí ń tún parọ́ bá jà yìí amáyé nǹkan ló kàwá jàwọn mùsùlùmí ṣẹ́rí bá abẹ́ pàṣẹ ìdíje rèé ṣẹ́ni máa sọ pé irọ́ ni lẹ́tà yìí mọ̀ dáwọn lóhùn ọwọ́ ti bà wọ́n a máa pé bídá àwọn ọlọ́run lè ní kọ́lọ̀un ní kó yóò yí àwọn èèyàn débì yìí wọ́n wá mọ̀ páwọn àfá àwọn tó ráwọn àfá àwọn ni wọ́n wọ́n mọ̀ pé wọ́n mọ̀ la àwọn yóò la ọ̀rọ̀ mọ́lẹ̀ nípa pẹ̀lú ọlọ́run yìí àti kí àwọn

ó ti bà wọ́n kò wá lè tó bá wọn ábíàrí ẹ̀kún rẹ̀ sílẹ̀ fún gbogbo èèyàn ẹni káwọn náà wá kọ lẹ́tà sí ábíàrí padà kí wọ́n wá tẹ́ǹdì tọ́pìkì ní tí mọ̀ sí ká ní alágbárí ṣẹ̀rí ọ̀rọ̀ yìí sọ́dọ̀ yìí ló ti jáde àbírọ́ káwọn ábíàrí náà wá ní kọ́mẹ́ǹtì ní níkíní lórí àwọn ọ̀rọ̀ yìí báwọn kọ́lá wọn ṣàlàyé ẹ̀ èyí ò láti mọ ibi tí ìrì à ń lọ èyí wọ́pọ̀ jẹ́ ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ lọ́jọ́ mọ́ mùsùlùmí ẹlẹ́ẹ̀kejì àwọn àfáà wà lẹ̀ Yorùbá ó yẹ ká kí àwọn kọ̀ọ̀kan nù wọn ó yẹ ká kí wọn nítorí pé ńgbà ọ̀rọ̀ yìí délẹ̀ ẹni pé ńgbà parí rọmọdọ́ọ̀ èmi náà ṣe gbìyànjú kan pẹ̀lú àwọn yorùbá èyí àfáàlẹ̀ yorùbá ìyẹn ìjáde ẹ sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí ẹ àwọn ọ̀rọ̀ yìí gẹ́lẹ́ táwọn lọ àwọn tó kù mọ òdodo ni ẹlòmí ẹ̀yìn ní ti sọ tí ẹ̀ ẹlòmí àánú òun àtàwọn ọmọ kéwù rẹ̀ ní ti sọ tí ẹ̀ ẹlòmí yóò padà sọ náà àmọ́ yóò rọra gbọ́gbọ́n sọ ní kò nílé sọ àmọ́ tí wọ́n bọ́ ta sọ tán jẹ́ díẹ̀ òun náà wọ́n mọ̀ kàgbákò lọ́wọ́ àwọn àbáyíbá wọ́n mọ̀ pé wọ́n ló kọ tán jẹ́ àtọ́nsúfí wọn àti tí òjò lúsúfí ọ̀nà olóyè àwọn ọ̀dọ́ iṣu ṣàbábì lọ́kọ́ nìyà ayé tí ń bá gbàgbé kó yìí tán jẹ láti gbà wọn bó ti wọ́n ti wá pò mẹ́ àbóyò ti ti ń bẹ lára wọn ìmọ̀lẹ̀ ní kọ̀ọ̀dì níyà ni wọ́n tún fi ni wọ́n ń gbá àwọn oníkàwọn àfáàlẹ̀ yòówó jáde adákọ̀ tí wọ́n náà mọ̀ ọ̀rọ̀ ọkàn ọ̀rọ̀ sọ lórí àbúrò rírá ìgbà àbúrò rírá ti jẹ́rì àbá eégún èpè kódà wọ́n tún parọ́ dídí títí wọ́n tún lẹ́nu ìgbẹ́ mọ́dà lóhun ó ti yí lórí nínú iná ìlà ìlà ìlà ìlà ìlà ìlà ṣẹmọ tó fà á wọ́n fẹ́ kẹ́rùn yé lè mọ̀ pé àbíyá ń gbà lọ sí yí lórí ọ̀rọ̀ ní sọ ní àfin sọ̀rọ̀ rẹ̀ náà ó ló ti wọ́n débi eléyìí náà náà bí parí oníṣìí pé wọ́n parọ́ mọ́ ajáàrí ajáàrí ti wá sí ajáàrí wá jẹ́ nǹkan tó pamọ́ tó tó bá wọ́n bá kalimatu zuglo ẹni pa ọ̀rọ̀ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí mo jẹ́ pé ọ̀rọ̀ ayọ́ tí wà yìí náà yọlé wa lọ́wọ́ pé ah ẹwà náà báyìí àmọ́ bí tó dúró sí à ìjà tó ẹka jọjà ni ẹ tó fi nílẹ̀ bẹ́ẹ̀ wọ́n yìí ṣàdúrà fún wa náà ẹnu gbọ́ ọ̀rọ̀ sọ̀rọ̀ aláwọ̀ kan tẹ́ àyà kan àti hadith kan àyà kan àti hadith kan ẹwọ̀ ti dálẹ̀ ẹni wọ́n pàtàn wọ́n tó wá pàtàn bàbá wọn láwọn àbáyúbà ìyíò lẹ́bí mọ̀ sí àní ìtẹ́sí wá nílẹ̀ Yorùbá ìyíò làwọn àfá àtọ́kù rí kàlùkù àwọn jẹ́ sọ tèmi náà kó bá ìpé tó náà bá ilé sọ díẹ̀ bóyá náà ti borí èèyàn sówó ní ó yà sọ àtẹ́lẹ̀ yìí máa ń borí èèyàn sówó ní ẹnìkan yìí bá ilé sọ̀rọ̀ lẹ́yìn bá wọn wà ìrọ́kàn tí wọ́n pamọ́ pẹ̀lú láti ṣe ẹ̀rì kí ń jọ táwọn náà jáde sáwọn kan ọ̀rá wọn rẹ̀ jẹ́ mọ́sà ìdẹ́jẹ́ sí tẹ́ẹ̀ fásitì àwọn títí wọ́n ni ah, ó dí bí èèyàn ní bàbá rẹ̀ mọ́ ń jó kí bí jẹ́ jínú ni jíbi ṣòwò inna lillahi wa inna ilayhi raji'un ọlọ́kùn mọ́sá ṣàánú wa ọlọ́kùn fún adé àgbóyí ọ̀rọ̀ rẹ̀ ọlọ́kùn mọ́sá jẹ́kọ́rọ̀ ọlọ́wọ́ bá mọ́sá jẹ́kọ́ ní wa so wàhálà káwọn àbáyí bá ń dálẹ̀ òun mú ni ló bí sí àwọn kọ̀ọ̀kan bá àwọn àwọn náà ni àbá fújú bí dákọ wá àwọn náà bá láwọn sọ ti wọn anábì kú sọmọ́lọ lóòtọ́ anábì tèmá lóòtọ́ ìgbà wọn bá tún ṣe àwọn àti àà kútù bí yẹn kọ̀fàmù gan àà tàbọ́ kọ̀fàmù nígbà wọn kọ́ wa bá ẹni kan wí ní ìgbà pé èso bẹ́ẹ̀ <laughs> inna lillahi wa inna ilayhi raji'un ẹ lè sọ gbọ́ àdìdàkudà wàláì ẹ̀wùn gbà wọ́n kó gbogbo ẹ̀yẹ lẹ́ni ẹ̀dá ṣé èmi mo sọ fún ìfẹ́ mọ́ ní kútù bí kọ̀fàmù tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àti fẹ́ mọ́ra yìí náà lẹ́wí ẹ̀yìn lẹ́lẹ́ gbọ́ wà sí lẹ́lẹ́ ìjòkó tó gbọ́ fídíò tá a ti tẹ́bí ní àá ah, ó kọ́ bá mi lọ sáruwa ni ó ó jòkó ó ṣe gbá ó àmọ́gbà wọn kọ́ wọn bàbá ah, nígbà wí ni èyẹ nígbà sọ tẹ̀mí ni àá ah, ìmọ̀ pọ́ ní ìtumọ̀ gan <laughs> ọlọ́mọdé àdáni wa ìwọ ni láíláí láíláí ẹ̀gbọ́n ni àníwátàdù ni ìṣó ọ̀nà ń kàmàrà ògiri alá ògiri wá ń sọ fún ìṣó pípẹ̀rẹ̀ ìṣó wọ́n ti ń wọnú ara mi wọ́n ní tí wọ́n ń da lóòpé mọ́ bú mi nìkan mi ló ẹ̀kọ́ mi kọ́ ló ẹ̀kọ́ bú sálìmọ̀ ìyẹ̀ tí kù ní ẹnìkan ní kàn mí mọ́ lára ẹni tí ń kàn mí ò lè ní jẹ́ kí èmi ló mọ wu ara rẹ̀ àfá ó dà pápá làbí ìdúgbò àwọn ti ní kúdúbí kọ̀ǹfàmù gan kó gbàdá ní àkúdúbí wo ó yẹ olóògbé para kú àní kájí kankan àti ṣe kínú ni torí àti mọ̀ fáwọn kan ní kan ìṣòro wọn ọlọ́run ní kó yóò yí àwọn àkọjá báwọn wọ́n ní ìdá òrìfà sábàbù bátọ́lá làájàm ìdá òrìfà sábàbù bátọ́lá làájàm inú ọ̀rọ̀ kan bá délẹ̀ lọ́rọ̀ kan bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bá ti mọ ìdí ọ̀rọ̀ náà kò ní ìdí ẹjú mọjọ́ yín lójú ẹ̀ bẹ́ẹ̀ bá ti mọ̀ ìdí ọ̀rọ̀ náà kò ní ìdí ẹmọ̀ sí màmá kí láàmọ́jú mọjọ́ alójú nírú ọ̀rọ̀ báwọn nígbè èèyàn sọ̀rọ̀ lánàá àbẹ́yàn sọ̀rọ̀ kalẹ̀ ó dẹ̀yàn ọjọ́ mélòó tí kálukú rí tẹ kó gbẹ̀rẹ̀ lẹ́ni tẹ kó gbóngbòbò ìwọ́n sọ̀tọ̀ mí a ti mọ̀ pé gbóngbò tẹ kébò olóòtẹ́ kínú ni lójó bí nǹkan mi àmọ́ tó mọ́ sí wọ́lé ó kọ̀fàmù kò kọ̀fàmù àníkọ́lọ̀ fún sàjá kọ̀fàmù lẹ́yìn bá ti kọ̀fàmù lọ́dọ̀ Ọlọ́run ó sàbí òtán ó ń sàtúmọ̀ kọ̀fàmù lọ́dọ̀ aráyé àníkọ́lá ti kọ̀fàmù lọ́dọ̀ tá lónìí lọ́dọ̀ Allah àmọ́ kọ̀fàmù kọ́là wà náà ń jẹ àníkọ́lọ̀ mọ́ sàtẹ́wọ́ gbaṣẹ́ wa ikhlas tọ́lọ̀ fi mọ́ ń tẹ́wọ́ gbaṣẹ́ ọlọ́mọ́sà fi ṣe wá lọ́sọ̀ọ́ àríyá wàlkébùr wàlọ́jọ́b tí mọ́ ń gbaṣẹ́ jẹ́ ọlọ́dàkùnmọ́sà gbé wa jìnà sí bí òun náà jìnà sí wa ọlá al-Qur'an al-Karim so jama musulmi ọwọ́ ti bà wọ́n nǹkan ti ṣe wọ́n ọba ń gbọ́ ọlọ́mọdé kọ́fọ̀ ó ṣẹ̀ wá ọ̀fọ̀ ti ṣe àwọn àbáyíbà lórí ọ̀rọ̀ yìí ọ̀fọ̀ ńlá pàápàá pé ee àwọn kìíní sì tó àti wíwá títí wọ́n tún dé jáde àtúlọ̀ àzàrà bóò lọ́rọ̀ yìí ti wá jẹ́ gan-an àwọn clarification tàbí ẹ̀sẹ̀ mọ̀ bóò lọ́rọ̀ yìí ti jẹ́ gan-an nínú rọmọdọ́nù tó lọ yìí ní ọjọ́ Sunday ní ọjọ́ náà ọ̀nà tí rọmọdọ́nù ní 27 ní 1442 ìjìra ń jẹ́ dédé ọjọ́ kẹsàn-án nínú oṣù karùn-ún nínú ọdún 2021 àwọn kan wọ́n wá sára wọn jọ inú àwọn ọmọ ìyá wa wọ́n wá kọ lẹ́tà yìí lẹ́tà yìí náà ní ìpìlẹ̀ ń wè lẹ́tà náà lọ bí péjì lẹ́tà wọn gbogbo lẹ́tà rẹ̀ rí rí péjì àkọ́kọ́ rẹ̀ second page rẹ̀ péjì ẹlẹ́kẹta rẹ̀ wọ́n wá sí àlàyé ilẹ̀ fún wọ́n fọwọ́ bí lẹ́tà náà wọ́n ní hayi hay'at kibar al-ulama bil azhar al ṣẹlẹ̀ èyí ni ìgbìmọ̀ àwọn àgbààgbà fà níbo bil azhar al-sharif wọ́n wá ní bi asati shaykh al-azhar al-sharif al-imam al-akbar al-ustad al-doktor ahmad al-tayyib وفقه ẹni tó jẹ́ àgbà àfà ní ajáàrí ó dá máa ń pè ní Sheikhul Azhar ẹni òní wọn wá dákọ̀ tí wọn náà ipe abẹ́ ìjólórí wọn ó ní ayé àtúkì bá rí ìrọ̀lá àwọn ìgbìmọ̀ àwọn àgbààgbà àfà tí ń bẹ ní ajáàrí táwọn kọ lẹ́tà títí abẹ́ wọn ní ìgbìmọ̀ yìí wà àwọn làwọn ti ń fọwọ́dù lẹ́tà yìí ǹjẹ́ kí làkọ́lé lẹ́tọ̀ ọ̀hún wọn rẹ̀ ní pé ìsìfúta oúnjẹ àmà يتعلق بمسائل علمية حساسة يتعلق بمسائل علمية حساسة wọ́n láwọn fẹ́ béèrè ìwádìí àpapọ̀ ìbéèrè àpapọ̀ ìbéèrè fatuwa lápapọ̀ àpapọ̀ làwọn jàmá làwọn táwọn fẹ́ wá béèrè béèrè yìí ìbéèrè táwọn ti fẹ́ wá béèrè yìí ó ní ṣe pẹ̀lú àwọn ọ̀rọ̀ kan tó jọ mọ́rọ̀ ìmà tọ́rọ̀ náà ti wáyé pé ó ti wà sensitive gan-an ó gba kéèyàn tètè dìde sí wọ́rọ̀ bẹ́ẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ assalamu alaikum wa rahmatullah wọ́n ti bẹ̀rẹ̀ láti máa sálámù kí náà wọ́n kọ́ sọ. alhamdulillah wassalatu wassalamu wa sallallahu wa sallama الله نبينا محمد بن عبد الله وآله وصحبه ومن والاه وبعد بس بيننا ọdúgbẹ́ fọ́lọ̀ wọ́n ṣe sọ̀rọ̀ àdúgbà nàbí Muhammad wa Abdullah àtàwọn aráàlẹ́ ànábì àtàwọn sàábẹ̀ rẹ̀ àti gbogbo àwọn tó bá tẹ̀lé ìlànà rẹ̀ àwọn àdáyé ìlànà wọ́n ní opportunity ńlá o هذا الاستبيان والاستفتاء الشرعي wọ́n láwọn rí pé ní opportunity káwọn lò láti fi wádìí àlàyé ọ̀rọ̀ àti láti fi béèrè fátúwà ṣẹ̀ríà tó ipé ìdáwọn sì fi ń gbèrò pẹ̀lú ẹ̀ o ní káwọn lè mọ àlùmọ́ ìlú ṣẹ́rẹ̀ kí ni ṣẹ̀rí àjọ sọ gan lórí àwọn ọ̀rọ̀ tí ń bọ̀ wáyé àwọn tí ń tàn mọ́ fún ẹ̀yà àfáà àtàwọn bá sọ̀rọ̀ yìí àlàáfíà tí ó pé àti ìfinúṣe kò ń jẹ́ tí ó mọ̀ fẹ́ gbogbo ìgbà àwọn bẹ̀lọ̀ rẹ̀ fún yín má ti bẹ̀rẹ̀ ni àwọn introduce ara wọn wọ́n ní nahnu jama'atun fi biladi yorùbá má ti kọ́nù àwọn tàkọ́ kí ní ìdàkọ́ yà yìí pẹ̀lú ògbólọ́dọ̀ ọlọ́run pẹ̀lú ògbóló kí ni lọ́dọ̀ ọlọ́run kẹ́lì mọ̀ pé ẹ ti kùnà lọ́nà méjì ibẹ̀ kọ́kọ́ pariwo pé kú túbí lórọ̀ rẹ̀ pọ̀jù rẹ̀ ná ìrọ̀lẹ̀ pa ẹ kùnà ọlọ́run máa mọ̀ tìlẹ̀ kù yìí lọ́nà náà ni ìjọ fà á ni pé wọ́n ti rò pé ah, irú kiri tó jáde yìí yóò lọ́wọ́ kú túbí nú ọlọ́run wá mọ̀ mọ̀ fẹ́ àdọ́là yín èmi lẹ́ wá ń pariwo ọlọ́run òjé mi wá sí àwọn ọkọ̀ ẹ̀yí bá kẹ́lí pọ́nà mọ̀ mọ̀ yẹ̀yẹ́ yín àwọn tó wá kọ́ wọn àmọ̀dá kọ̀ọ̀fún yín àwọn ìlú ìbẹ̀ àfáà yín bẹ̀mẹ́jẹ́ láwọn yunifásitì ẹ̀wà wọ́n jẹ́ lẹ́ṣọ́rà báwọn àbáyíbá kọ̀ọ̀kan láwọn yunifásitì wọn tó yẹ pé abẹ́ wọn lẹ́wà wọ́n wà lọ́rí báwọn lẹ́ṣọ́rà rẹ̀ pé ẹ̀ẹ́n ọmọ ìdákọ̀ sí náà tọ̀ ọwá lọ́rí béèrè pé tọ́sóhun náà lọ́rí fọ́ di ẹni àbíkí wá lórí àbíkí ni àgbákòtẹ́ dábẹ́ kóra yídí alẹ́ ìdábẹ́ yẹ̀yẹ́ eléyìí ọlọ́run ti dá yẹ̀yẹ́ yín lẹ̀ ẹnì kò ní gbógun tàwọn sàbí àlẹ́rì ẹnì kò ní mọ́ gbógun tí àwọn àlfáà ẹnì kò ní mọ́ takò ọ̀rọ̀ tó yẹjú ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ mímọ̀ àbíkọ́lọ́wọ́n ọba kó mọ́ dá yẹ̀yẹ́ rẹ̀ tó dá sí ilẹ̀ yìí ẹ bẹ̀rẹ̀ wo àdèmòdókò dáwó ní mẹ́dìrì ìyàwó ní ṣúfíwà àdọ́dọ̀ tí wọn náà kan kọ kí ní lórí àwọn ọ̀rọ̀ yìí gbogbo àwọn tẹ́ẹ̀mọ́ sáti lábẹ́ ohun gbogbo ọ̀dọ́ wọn àmì ẹ̀ǹparọ́ lẹ̀ Yorùbá jẹ́ àti sọ mọ́ àwọn èèyàn láti ní káwọn àfáà lẹ̀ Yorùbá gẹgún jáde kí wọ́n sọ àwọn nǹkan wọ̀nyí àwọn àfáà lẹ̀ Yorùbá náà ní jáde tí wọ́n bá sọ táwọn àfáà ìṣọ́ náà ni wọ́n sọ lẹ́yìn táwọn àfáà tún lẹ̀ Yorùbá ẹ̀rìkẹ́ gbogbo wọn ọ̀rọ̀ wọn yàtọ̀ àbí ẹ̀ẹ̀mọ́ gbọ́dọ̀ tó ṣẹlẹ̀ bùdín gbadébọ̀ rọ́dí àtòtòrò fàájúlá jẹ́lá lórí ọ̀rọ̀ ìmá gbogbo àwọn àfáà jàgbẹ̀jàgbẹ̀ báwọn ẹ̀ẹ̀mọ́ gbọ́dọ̀ wọn ẹjọ́ ọ̀rọ̀ wọn yàtọ̀ ọ̀yọ̀ kan ní ó mọ̀ jẹ́ ẹyọ kan ibi jẹ́ kàn rí yàtọ̀ láàrin àwọn tí wọ́n dáṣọ wọn ọ̀rọ̀ yìí ní mẹ́tọ́ọ̀dù olóníkálukú ń lò ẹlòmí olómi tútù ni olómi kílàgbé olómi tútù ni ẹlòmí olómi ni ẹlòmí ni ohun <laughs> gan yóò pé kí ni adé ẹ̀ ní mọ́ gbọ́ sí àdúgbò mọ́ kan ní etí àwọn èèyàn ẹni àwọn àjíwọ́n àwọn àjíwọ́n láwọn sì fíyìn wọ́n ní náà wọ́n láwọn tẹ́ ń wòye jama'atun àkójọpọ̀ kan ni wá min talabatil ilmi nínú àwọn àtàwà ń kẹ́kọ̀ọ́ mímọ̀ wà du'ati Allah àwátì jólú pèpò sójú ọ̀nà ọlọ́ọ̀ba àwọn a ń sọ̀rọ̀ yìí fi biladi Yorùbá ilẹ̀ Yorùbá wọ́n nípa jẹ́rù wọ́n introduce ara wọn bẹ́ẹ̀ àwọn sọ̀rọ̀ lọ wọ́n ní nab'athu ilaykum hadha al-istifta ọ́nà àfẹ́ àwọn ìbéèrè tàbẹ́ ti wá gbé agbówásọ́dọ̀ yóò amọ́ta gbèrò ní pé afẹ́ mọ́kí ni fatawa ṣar'iyya min mashikhat al-azhar al-sharif hawla masail ilmiyya shar'iyya hassasa tusaru fi biladina wọ́n láwọn ọ̀rọ̀ tàbẹ́ wà nípa wọ́n ní kó àbí dálẹ̀ rẹ̀ bẹ́yìn náà fi ìrẹsì wọ̀lú kọ̀rọ̀ wọ́n bá dálẹ̀ lọ́dún ní tó bá fún yá lọ́dún ní ó tún dálẹ̀ wọ́n bá dálẹ̀ lọ́dún méjì sẹ́ni wọ́n lè tún dákẹ́ díẹ̀ ó tún dálẹ̀ kéèkéé wá sọ lọ́dún mọ́nì sí àbá lóṣooṣù ni lọ́sọ̀ọ̀sẹ̀ ni lójoojúmọ́ ni ara wọn tún tèlé ìlàfin wáhídà lójoojúmọ́ ojoojúmọ́ náà fi ń dálẹ̀ sí pé wàhálà yìí wọ́n wá ń dálẹ̀ bẹ́ẹ̀ min ba'di al-jalisina ala karasi al-ilm wọ́n lọ́rọ̀ yìí wáyé lórí àwọn nǹkan tí wọ́n ń jókòó àwọn nǹkan tí wọ́n ń jókòó sórí àga mímọ́ bí ò ní pé àga tó jókòó sí àga kí ni àga ìmọ̀ ni a máa wọn náà jókòó lórí ẹ̀ àwọn náà wá wí àwọn ọ̀rọ̀ yìí haitu anna haitu inna isarataha qad azkarat wala ta zalitu bi kuma ce ube mai da daurawo haifu inna isarataha wani adkat aha tudki niran alfurqa والتباغض والتنافر والتنابز بالألقاب بين المجتمع الإسلامي في جنوب غرب هذه الدولة المباركة وان شيري أن ورطان وي دي دالة وان دالة ń dá ń kó iná kò sì yẹ kò bò sí ń kó iná àlìfúrúkọ̀ ìyapa wàtàbàgbòdù àti ìkórìíra wàtànàbùn àti ìmọ̀sáfúra ẹni wàtànàbùn sí alcohol àti ká mọ̀ pẹ́ra wa ló kọ́kọ́ kọ́ ojoojúmọ́ ní fi ń kó náà rẹ̀ nílẹ̀ Yorùbá o láàrin àwùjọ sí wa nílẹ̀ Yorùbá wa ojoojúmọ́ láàfin bára wa jà ojoojúmọ́ láàfin wa ló wọ́n ni wàkọ̀dì asàrọ̀ wọ́n ní nǹkan tó tún wá jẹ́ kí kọ́rọ̀ yóò tún wá lápá kí ìjẹ́kó wà sẹ́ńsítìbù rẹ̀ tún wá ní agbára sí wàtàfíìrìhì fi ráyìí láàrín ìsìláàmì àmì àti nílapọ̀ tó tún wá lápá ní ìròrí tí ó jẹ́nẹ́rà tí é pé yóò fẹ́ dàbí pàbó ní orí ìsìláàmù nílẹ̀ Yorùbá àwọn ọ̀rọ̀ kan ni o àwọn ọ̀rọ̀ táwọn ẹ̀rọ kó papọ̀rọ̀ yìí lágbára báyìí nùjìmílú ha fi ìtàlá àti àṣíyà àwọn bẹ́ sọmaráìjẹ̀ sí nǹkan mẹ́ta wọ́n ní ìkàlá kọ̀kọ́ jùlúùsùl bá fìláha àlà ilmi afá lẹ́tà tí wọ́n kọ tí asia ní pẹ̀sì ó láńṣẹ́ kí nìyí ó láńkà yóò tọ́rọ lẹ́tà tó fi béèrè béèrè ó ní kíni ó là ń kà yìí tọ́ wọ́n wá ní nǹkan mẹ́ta ló jẹ́ kọ́rọ̀ yóò lágbára wọ́n ní ìgbàlá kọ̀kọ́ ẹni tí ń fọ́n yìí orí káàkiri orí àga ìmọ̀ tó ti pẹ́lẹ̀ Yorùbá kan lẹ́nu ìlú òkú sí kódà àga náà sì ní ìfẹ́ tó ní agbára níbi ìròrí tó wá fẹ́ jẹ́ ìròrí tí ó kàlé tako nílẹ̀ Yorùbá wa àbí ìròrí tí ó bá kàlé tako nínú ọ̀rọ̀ ẹ̀sìn wa nínú ìlú wa yìí so ìdí nìyẹn ló bí jẹ́ pé kódà tọ́rọ̀ bá ibi jáde ń bẹ̀ àwọn èèyàn ti fún ọ̀rọ̀ náà ní fún pé á ah, ọ̀rọ̀ tó mọ́ kankákangá ní ọ̀rọ̀ mímọ̀ ni ọ̀rọ̀ tí ò gbọdọ̀ ní àbàhán nínú ọ̀rọ̀ mímọ̀ ni lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí látara bí àga tó lórí ti jẹ́ nílẹ̀ yóò انتساب البحث في هذه المسائل والداعي على نشرها الى الازهر الشريف wọ́n lẹ́kẹ̀ẹ́ jìnnì pé ẹni tí ń fẹ́ ìròrí káàkiri tí ó bá mọ́ sàfíjì ara rẹ̀ ní gbogbo bàtí ni máa sọ̀rọ̀ yìí tí ẹgbọ́n ní dúnú mọ́ra tí wọ́n sọ gbọ́rọ̀ yìí tí ó bá mọ́ lẹ́ra rẹ̀ mọ́ ìmọ̀ lẹ́ra rẹ̀ máa jà nínú báyìí wọ́n ní gbọ́dọ̀ bá débi pé wà láyà káàdù yẹ̀bùsù ha kò ní bẹ́ẹ̀ fún àwọn ìròrí yìí gbogbo ọjọ́ tí ó bá fọn báyìí ilà wà àléhì zikí olè azahari tó náà fẹ́ aṣọ ajé àrí gan-an yóò ṣe gínú ni yóò gbé wọ̀ fìlà ajé àrí yóò ṣe gíní yóò dé láwà ní ajé àrí oníyíní oní owó agbádá làwọn àbájú wa máa ń wọlé yorùbá kò ní tí wọ́n yí ṣe díẹ̀ nínú àwọn tó kí ó ní ájáàrí táwọn náà pọ̀ táwọn náà wọ́n tún wá wọ aṣọ tẹ́yìn àfá ájáàrí máa ń sábà wọ ìmúra ayé náà tún ni wọ́n tún wá wà àwọn náà tún wá wà nínú àwọn tí ó mọ̀ bẹ nínú ẹni tí ó mọ̀ gbìjẹ́ntà wù tí wọ́n sì mọ̀ tẹ̀lé lórí ọ̀rọ̀ táà sí wì tí wọ́n sì mọ̀ dìfẹ́ǹdẹ̀ lórí ọ̀rọ̀ táà wì wọ́n ní ọ̀rọ̀ tó ṣe pé ó dé lẹ́bù pé àwọn ordinary people nínú àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá gan wọ́n padà wò pé ah, àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí gan ajé àdúró ti wá ìyí ò jẹ́ kí ọ̀rọ̀ mi ó tún lágbára pé ah, a ajẹ́ pé tí wọ́n ń wí Cairo ó náà ní kí ni ilẹ̀ nìyí ń wí torí ìmúra Cairo oníṣẹ́ kí ni òní máa ń mú nígbà tí ó bá máa wí àwọn òwíkù wí àwọn ọ̀rọ̀ قد سببت الفرقة والتباغض والتنافر والشقاق على نطاق واسع بين مسلم بلاد يوروبا جنوب غرب نيجيريا لأن الناس فرقوا بين المؤيدين للبعض لهذه المسائل والمعارضين لها ونرى إتواد دواء هل عليه ó عليه jọ́ta alẹ́ ó ti dín ìpínyẹlẹyẹlẹ ó jẹ́ kí lónìí ó ti dá alẹ́ gbọ́nà ti wá lọ́nà àwọn ẹni ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ àfá alákọ̀ọ́kọ́ ìjẹ́kù ṣùgbọ́n kù káàkà fàdíṣì kankan lẹ́yà lọ àà Wọ́n ẹgbẹ́ ìta gbára ní láti ní Mùsùlùmí ò ní àǹfààní àti tẹ̀láàdìdì kankan, ó ní ọ̀rọ̀ tọ́lọ̀ wọn sọ pé tàbí ayé hadithin bá àdáhù gbogbo alágbọ́lẹ́nu ẹ̀, àbá ẹ̀, ó padà yíò padà, ó ní ìjọ báwọn yìí tí ó dá ní òun sọ àwọn sáàtì bèèrè lọ́wọ́ àwọn àbájá àríwá yìí inú wípọ́ ọ̀rá wíwù náà síbọ̀ kọ́ ọ̀rá lọ síbi tó lọ síwù náà áyà òun tó lọ sí pé ìtọ́ ní òdáhùn gan náà sọ́nì ló bẹ́ ẹ̀yà هل صحيح هل صحيح أن النبي صلى أن عليه السلام لا ينزل لا ينزل ولا وأن عقيدة نزوله غير ثابتة غير غير ثابتة لعدم ورودها في كتاب الله. ما جاي يا يوم ọ̀rọ̀ tí ó rí àwọn àwọn ẹ̀dẹ̀ ìrẹ̀ lọ́mọ́ tí ó léwó jù wọn. hal sahih ìbẹ̀rẹ̀ gẹ̀jùnú ìjú kọ̀rẹ́kì lóòtọ́ annàbí yà ìṣá igbá nàbí ọlọ́ ìṣá bá ń pè ní jésù láàyẹ̀ ìzínú pé jẹ́ lóòtọ́ ni pé kò ní sọ̀kalẹ̀ wà á ní àkídàtà nùzúlì àti jẹ́ àbíọ́kàn pé yóò sọ̀kalẹ̀ ní gẹ́rù sàbítà ṣé lóòtọ́ ni pé kò nílẹ̀ nínú islam لعدم ورودها في كتاب الطريق المسلم القرآن ṣe bẹ́ẹ̀ ni èyàn àfáà jẹ́rìí àtẹ́tẹ̀ dáwà lóòrùn tó rẹ́ni tí wíwọ́ ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá wa aṣọ èyàn àfáà jẹ́rìí àtọ̀ ìwí mọ́ ń wọ̀ dáwà lóòrùn lórí ọ̀rọ̀ ìbéèrè kẹta hal sahih ẹlẹ́ẹ̀kẹta ni pé ìjẹ́ àyà tó pẹ̀lú ẹnì kejì rẹ̀ o tálùkùránì sọ́nì ìjẹ́ àyà yìí tí ń bẹnu sọ́rọ́bù sáwúbà lẹ́yìn tàbí Rasulillah wa Abi Bakr Siddiq tí lóòótọ́ ni pé kìí sànẹ́bì àtàbúbákìrì ni àyà yìí sọ gẹ́gẹ́ bí nǹkan táwa náà sì bá lẹ̀ Yorùbá wa ni pé àwọn bàbá wa lẹ̀ Yorùbá nǹkan túbú wa ó ní pé àyà yìí àti àwọn àbúbákìrì àti Umaru ó ní anábì àti àbúbákìrì ó ní àyà wa túbú wa nù ní òun làwọn náà sì pa nẹ́bì ní sọ kìí ṣe ń ta àbúbákìrì ní sọ ìjẹ́ bẹ́ẹ̀ ní lóòótọ́ ìyàfà àbí àrí ṣe ń ta gbọ́lẹ̀nu àwọn àfà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ṣe kò rí bẹ́ẹ̀ ṣe ń tẹ́lẹ̀ yíwú yìí tó ló kọ̀rẹ́ ìjẹ́rí báwọn tó bèèrè bèèrè yíwọ́ ṣe ha tọ́lọ ní wà látẹ́kọ̀rọ̀ bá hàrí ìṣájára tó dájúkọ ànábì adam àti yàwó hawa pé igi yìí ẹmọ́ ti súnmọ́ ṣé lóòtọ́ ni pé lè ìsà ṣájára tán haqiqiyya lóòtọ́ ni kìí ṣe pé igi gangan wí وأنها مجرد كناية عن نهي أبينا آدم عن الاقترار من أمنا حواء عليه السلام شعوى لكما رفع ọ̀rọ̀un ọkàn lógi ni ìtọ́bí ní pé kí ádámù ọmọ súnmọ́ Hawa àbí tí mò nírú àwọn àbáyíbà wí náà fọ́n tí ó ní àbọn kọjọ mọ́ ẹgbẹ́ الصحيح أنه ليس في القرآن ناسخ ṣé lóòótọ́ tún ní pé kò sí násìkò àti mọ̀súkù náà al-Qur'an àti bí i tó wá ní al-Qur'an jù mẹ́jà násìkò rọ́jọ̀ ìlà násìkò ṣàrá al-mutaqaddima láàrin pé násìkò àwọn ṣẹ̀lẹ̀ àtúntí lọ òní sọ̀rọ̀ parẹ̀ bákanáà ǹjẹ́ kò sí mọ̀ ìdíjà kankan bá

ìjẹ́ lóòótọ́ ni ibà bú orí rọ̀ kabab mughaffal ibà bú orí rọ̀ òpùrọ̀ ni òpùrọ̀ sí ṣé bẹ́ẹ̀ ni lóòótọ́ ẹ̀yà àfáàjì àrí ẹ̀dà wà lóò bákan náà ìjẹ́ Imam Bukhari ṣé lóòótọ́ ni pòun náà òpùrọ̀ lò náà àdúgbàdì Imam Bukhari ó parọ́ bà nẹ́bì ẹ̀mẹ́gbàgbé ó ní Imam Bukhari pà nẹ́bì ní kírímínà abẹ́ẹ̀lọ́bí mùdíùlù àbáyígbà ó wí ó wí dáadáa pẹ̀yànpẹ̀yàn pé Imam Bukhari òpùrọ́ ni àti pé sélòtọ́ ni bẹ́ẹ̀ pé Imam Bukhari ó parọ́ mọ́ anábíwá Muhammad sallallahu alaihi wasallam nítorí pé kò sì gbọ́ lárúbáwá tó tí lò tọ́lá jẹ́ Bukhari kò gbọ́ lárúbáwá tí èsì ṣe ọmọ lárúbáwá tí ó ló fà á tí ìgbé ń parọ́ mọ́ ànábì bákan náà ìjà àdìbà pàdé nínú ipò àkíwì ànẹ́bì pé ànẹ́bì lọ rèé kìdínáàfù ọmọ obìnrin olóbìnrin ó sì fẹ́ rèpù ẹ̀ ṣé lóòtọ́ rẹ̀ yá bá jẹ́ àrí ẹ̀dára lóhùn lórí àwọn ọ̀rọ̀ yìí bákan náà ìdówó àmì sọ́yìn Bukhari ẹ̀yà bá jẹ́ àrí ṣe ń bẹ́ẹ̀ ike já alùsọ̀ láti súnmùsí arba arakaat ike ìrún àṣùbá ayé mẹ́rin ni ó ìrún àṣùbá ayé mẹ́rin ni ó àṣùbá ayé mẹ́rin mẹ́rin ni ó wọ́n ní ṣe bẹ́ẹ̀ ní lóòtọ́ ṣe ń bẹ́ẹ̀ nù Sahihu al-Bukhari bẹ́ẹ̀ nígbà gẹ́gẹ́ bí àdìsì kan kí ẹ̀ máa wá bíbọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣẹ̀rí kí ẹ̀ máa ṣẹ̀rí lórí ọ̀rọ̀ bẹ́ẹ̀ pẹ̀lú àdíjà fáwà Abdullah ibn Mujayna tí ń bẹ̀rẹ̀ Bukhari hadith 662 bákanáà wọ́n lẹ́yà bá jáàrí ìjẹ́ lóòtọ́ ni ipé wọn ò tí kó àdíjù jọ títí ní wọ́n tó pàdé ìdìjọ àti pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n wí lẹ́ni yìí ipá dìdì ni ipá àwọn àwọn ìjọba Muawiya Muawiya ló gbà àwọn èèyàn tí wọ́n ń jọ ṣé bẹ́ẹ̀ ni lóòótọ́ ẹgbẹ́ bí mo dìbò àwọn àbáyíwá bí tí wọ́n wí nílẹ̀ Yorùbá wọ́n ní bákan náà ni hansahi zora ìdí أنه أن في أصحاب النبي صلى الله عليه وسلم منافقين وكذبة شنو طن بينه àwọn sàbí Ànábì àwọn munafiki àtàwọn òpùrọ́ jama ṣé pé àwọn ọ̀rọ̀ tá ń fare al sahih ṣé du correct lo to bí pé annahu laysa thamma mani'un shar'i yamna'u min sabbi sahaba bí pé kò sí nǹkan kan tó ko fu wa nu sharia láti má bú àwọn sàbí àbí láti má bẹnu àtẹ́lù wọn ká nítorí pé tẹ̀bíbù jáde wà tàbí lì mẹ́ lọ́dọ̀ àwọn afọ́ ní àbí ẹ̀ṣẹ́ àlèmọ́ sáwọn tàbí náà sàlèmọ́ sáwọn ní ọ̀gbẹ̀rẹ̀ àwọn àfáàtọ̀ béèrè béèrè wọ́n ní béèrè náà gbogbo àwọn rèé tí ó pé àwùjọ ilẹ̀ Yorùbá wa ń gbóná láti bí ọdún mẹ́wàá pé dì sí yìí kò sì sinmi aláwá gbéwá bẹ̀yìn mashikatul azhar ẹ̀yìn àgbàgbà fàájì àrí agbéwá sọ́dọ̀ tí náà abẹ́kẹ́ sí àlàyé bọ́rọ̀ yìí bá ti dìbò jẹ́ wọ́n sá sàdúrà fún wọn ọdún sálámà sí wọn àwọn tó wà kọ́ lẹ́tà yìí àwọn ni àtàwùkẹ̀áàt kí mọ̀ pẹ́jọ́ máa àtàwùkẹ̀áàt àwọn tí wọ́n sáyẹ̀ lẹ́tà yìí bí tàwùkẹ̀ ẹni àkọ́kọ́ adéwì ẹni àkọ́kọ́ nù Habibullahi Yusuf adéwì gbọ́dọ̀ iná ti jẹ́ ọlọ́ni ìmáàmù Central Mosque ibi tó ń pè ní Al-Maktab mọ́sálásí ọ̀hún bẹ Lagos ní Nàìjíríà ẹni ní tún ní dàìrẹ́tọ̀ pátápátá fún ilé ẹ̀kọ́ kan tó ń pè ní madari manarul huda al-alamiya nàìjíríà ẹni àkọ́kọ́ nù nínú àwọn tí wọ́n kọ bínú tí wọ́n kọ lẹ́tà yìí ẹni ẹlẹ́kejì الدكتور نافع بن أحمد الماذا الجوهري أنا كده مهاجر بقسم الدراسات الإسلامية جامعة الحكمة إيلوني ومدير مركز التقوى لتنفيذ الوصايا والمواعيد الإسلامية إيلوني نيجيريا àwọn tí wọ́n kọ lẹ́tà ìfún ara wọn ti gbé jáde ní ohun kọmá nígbà ìbámọ́bà ìbámọ́bà wọ́n ti gbé jáde in ti ń bẹ lórí àwọn péjì káàkiri tàlẹ́lẹ́lẹ́jẹ́ tàbá Sanusi bikismi dirasat islamiyya jami'at al-hikma Ìlọrin Nigeria wa ahadu a ibnati jami'iha alikima mẹ́wọ̀n náà ni inú àwọn àbáyíbà tí ń kéwú lọ́wọ́ ní alikima iṣẹ́ gini ìbẹ̀mẹ̀ lè bẹ̀rẹ̀ adákọ̀ yìí lẹ́tọ́rà yìí ayúwẹ̀kọ́ ṣé irọ́ náà wá pa máa jẹ́ àrí ẹ̀ ọlọ́rí kọ̀ǹfàmù lẹ́nu wọn wọ́n ṣàlàyé báwọn ti rìn wọ́n ṣàlàyé báwọn ti gbà wọ́n ṣàlàyé bá ti tẹ́ǹdì èsì bá ti tẹ́ǹdì ẹ̀sà wọn kí la yóò tán pa kí la yóò yà wọ́n parọ́ ni ó yé irọ́ náà pa wà kútùbí ló fọ́jẹ̀ kútùbí èwo ọ̀rìnkó kọ́ tèmi òfin jáde àwọn ọ̀fẹ́ tún yí láti rí ibi ẹ̀fọ́jú sí ọ̀nà tó gíní ọ̀nà gbá bẹ̀rẹ̀ ibi ẹ̀fọ́jú sí ọ̀nà tó gíní ònìjọba ò gbá bẹ̀rẹ̀ àwọn èsì yìí máa tẹ́ ṣe gbafáàrí pẹ̀lú iṣẹ́ dáàbáṣe èyí tá a bá ṣe jẹ́ a máa ń bẹ náà kọ́nà mọ́ ju dìfà àrímọ́ ẹ̀ lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ ọlọ́mọ́ta bá sanwó lẹ́sọ lórí ọlọ́mọ́ta bá sàlékún dáadáa fáwọn náà ó bá sàlékún orí fáwọn náà ó yà bá kátúbọ̀ kàṣínà yìí eh, kàṣínà rẹ̀ eh, ó ti jẹ́ náà ó yà mùdírù dáre lọ́kọ́lá mi dìrọ̀ tá Gowan Estate, ìlú Gọ́ọ̀nù, Gowan Estate, mọ́ta àdúgbò Gọ́ọ̀nù kan máa dún Gọ́ọ̀nù lọ́dá fún. Gowan Estate, Lagos Nigeria ilẹ̀ ni oníwà ní ọ̀yá ọlálẹ́kan bidmas للدراسات والترجمة ولاية أصول نيجيريا وإمام وخطيب جامع وسمية الحرب بمدينة إكيري ولاية أصول نيجيريا على ليرو أباتي ويا أها مدير منهل الشفاء والمدير العام لمركز الميتينية لاغوس نيجيريا المحامي المحامي أجدابي أريد الله يعطون دلاني lọ́yà almuhami lọ́yà idris ibrahim alao muhadir lecturer àti lẹ́niawi the christian sharia islamiyya kuliat al-qanun jami uh, ní university fountain ní òṣogbo nigeria wa mudir maktabin idrisi ní dirasat wal tarjama nigeria sọ́rí báyìí uh, lọ́yà ó ti ẹ̀dùnmú dáadáa lọ́yà tí ń fọ́ di lẹ́ta àríkò ní ìdùnmú ni ẹ̀yìn tí ìmọ̀tẹ́ ṣe ẹ̀kí ìmọ̀tẹ́ wọ̀ tẹ́lẹ̀ pàwọn tẹ́jọ́ ń du eléyìí àwọn òpónú kan tán mọ́tán ṣe láyé àwọn tẹ́jọ́ ń du kan náà ilẹ̀ Yorùbá sọ́rí ayé gẹ́rì kẹ́kàn mọ́ sọ̀rọ̀ kó kàn mọ́ sọ gbó ti kọjá tó bá pa irọ́ kan àwà díẹ̀ á tú díẹ̀ ní yàrá lè fi náà tó mú sọ tó bá pa irọ́ mẹ́ ìsìdé àwà wo inú nítọ́ sí kó ìsìdé jẹ ìrẹsì rẹ àwò rẹ ṣé rẹ̀ sí ń bẹ́ẹ̀ lóòótọ́ tí bá ń bẹ́ẹ̀ àtún àwò bẹ̀ ṣé ìwé kú tẹ́ ń bẹ ní ibẹ̀ lóòótọ́ àtún àwò bẹ̀ pé ìjà tí ẹ̀rẹ́ kúté tí ń sáré káàkiri láàrin ìwò àti bí ìrẹsì wà ìlà alókùrọ̀ ni ó Juma agbábí àtà ọ̀rọ̀ fi yóò sí ó yà ẹ̀rọ bínú ọlá apáwọn ẹni ó kọ ọ̀kọ̀ fún mọ̀já sí lẹ́nu tọ́lá àwọn والدراسات الإسلامية وخطيب جامعها ومدير شركة عكيو صلاة للاستشارات الشرعية والبحوث والترجمة لابوس نيجيريا إسماعيل أيوة لخدمة القرآن والدراسات الإسلامية أو أيمن الإسلامية المثالية لاغوس نيجيريا سليمان محمد الرابع هنالك ليسانس في الدراسات الإسلامية لجامعة الحكمة ومحفظ القرآن مركز أبي هريرة مدينة أويا ولاية أويا نيجيريا عمر فاروق بدر بقسم الشراء أني يؤدي سورة دعواني قسم الشراء الشريعة الإسلامية كلية الشريعة والقانون جامعة الأزهر في الأزهر أني يجي انت ولواني أزهر يقول يقول يتهرون هذا لا يتواسي ولا جاري قال يوم أنت وإن أزهر ما تجين عمر فاروق بدر تعالي نبقى هذا داقوي أني أداقوا بيين رمضان àwọn send message rẹ̀ tí àfá àwọn mọ̀kọ́tù yìí ẹ̀rẹ̀ tí mo lẹ́nìkan ti sọ́jọ́ àdúnà 16 àwọn náà tún wá tún sọ ibi àwọn mọ̀kọ́tù yìí gbogbo àwọn ọ̀rọ̀ tó sọ yìí ẹ̀dàkùn bá sẹ́ndì ẹ̀ abẹ́ṣiṣẹ́ lórí ẹ̀mí abẹ́ṣẹ́ gbá inú ọmọ fún iṣẹ́ tí wọ́n bẹ́ ṣe rẹ̀ àwọn bàbá ní kan ṣe tẹ́ dámà rẹ̀ yìí ní ní tó rí lẹ́bí ìṣẹ́lẹ̀ pé à èyí tí mo ti kó sáyà yìí pọ̀ kọjá ká tún mọ́ ṣe tẹ́ dámà rẹ̀ gbogbo orúwọ́ bá ń ọlọ́mọdà bá sọ lẹ́sàn lórí ọlọ́mọdà bá ṣe gẹ́gẹ́ jọmọ́ ọba sọ lẹ́sàn lórí àwọn abẹ́rẹ́ ọba Allah subhanahu wa ta'ala ìmánìhì wa kárẹ̀ ìhẹ́yì wa fallẹ̀

àìlẹ́kọ̀ọ́ alùkùránì wá dà fún ẹ̀yìn àbáyíbá wọ́n ní ń já àkúnfàásì tó bì nọ́bà ẹ̀yìn fátà àbáyíyà nílà nọ́bà alùkùránì yẹn ṣe mọ́rọ̀ kan bá dé wá bá wádìí ẹ̀ ẹ̀ ìwádìí ló yẹ kẹ́ ṣe pé kí ni authenticity ọ̀rọ̀ yìí bó o ló ṣe authentic yìí olú ẹgbẹ́ ìwádìí ẹ̀sáré bẹ́ bọ́ta ẹ̀kọ́ gbèsà ìgbé ẹlẹ́mọ́ Hakeem Kutubi ló ṣe àti bíbèrè bèrè àti bí lẹ́tà àti jáde kò sójú àkínú kú túlípò ní mọ̀ǹpa rẹ̀ abọ́lọ́ ọmọ ọmọ fẹ́ kábó mẹ́ta àbùkù yìí ni tó bá di yóò míì fún mẹ́tẹ́yìn náà ti kọ́ ẹ̀kọ́ báyìí ah, bàbá ti rú ẹjọ́ mi ẹjá ṣe kí ni ẹjá farabalẹ̀ ẹlọ ní olórí burúkú ni kútúbí tó fọ́ di lẹ́tà èpè tó sẹ́bà ìbò lọ ti ṣe èpè tó sẹ́bà ìṣòsì ní jà ọ báyìí àmọ́ ìpè tó ṣẹ́ dákùnmọ́jì ó jẹ́ tiẹ̀ orí burúkú dákùnmọ́jì ó gbá àgbákò ní dákùnmọ́jì ó jẹ́ tiẹ̀ torí kò yé ni ó ṣe bí kútúbí ló pọ̀ lókìdí kútúbí ló pọ̀ díẹ̀ àmọ́ ká ló mọ̀ ń pa bọ́rọ̀ ti wá ní kò ní ṣe gíní kò ní ṣe bẹ́ẹ̀ ọgbọ́ láyé bí àtàlìkíámọ̀ èmi kò dídí ọ̀ lórí ìtọ́ ṣe láyé bí àdíbò àtàlìkíámọ̀ mo kò dídí ọ̀ lórí ètò ìtọ́ ṣe àmọ́ mo fẹ́ kọ́ ni pé fact ló dé yìí so bí lẹ́tà ti jẹ́ àwọn tí wọ́n lọ rèé béèrè béèrè àwọn ní kíni àwọn rèé tọ́ níbi ọ̀rọ̀ àwọn àfá àjẹ́ àrí ilé ìta wá gbé jáde ẹlòmílè wá ní ìgbẹ̀yìn náà wá mọ̀ tẹ́lẹ̀ kí ló dédé gbé jáde gbogbo ọ̀rọ̀ náà ní mọ́ níbi ilé ìtẹ́mi náà kọ́kọ́ rí ìwé filhakíkọ̀ èsì ilẹ̀ mi náà kọ́kọ́ rí a mọ́ ń gbà wọn wá pariwo irọ́ ní o irọ́ ní o lórí burúkú ní pọ̀ tó pariwo lórí burúkú ní o kódà wọ́n tún dìídì mú kiri àwọn screenshot ẹ̀ wọ́n wá kọ forge document àbíkẹ́ náà kọ sóyè such document by Akim Kutubi ó Akim Kutubi náà ni àmọ́ náà bẹ́ẹ̀ mọ̀ náà ilé mọ̀ Kutubi yóò mọ̀ ń pa rẹ̀ àmọ́ ọlọ́dọ̀ ni kìí dáhà ilé mọ̀ wọ́n document by Akim Kini Kutubi ewu ọba ti ń jẹ́ kẹ́ mọ́ ẹwà torí àwọn àbá àtọ́kàn ni a ni eh, eh, ní

àríbáyì sọ́dọ̀ yìí ló ti wá ọ̀dọ̀ wa ní kẹ́yìn náà wá sọ pé ah, àwọn ọ̀rọ̀ yìí àwa ti láwì wọ́n lè mọ̀ wọ́n lè mọ̀ ẹ̀tún àmọ́ retí tẹ̀wọ̀n mùsùlùmí o ẹ má retí kìíní kan o kẹ́ẹ̀fẹ́ ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láti pariwo pé irọ́ nìyí ọ̀rọ̀ yóò dá àárín kan nìsín tájí àríbá kọwọ́ bọ̀ ọ̀rọ̀ yìí tán tó ní pé àwọn wàsá ìkù kan bẹ tí ó tún jáde lẹ́nu sọ́mẹ́ta ẹ kí wàsá ìkù ni ó jáde kó ní tó wá sọ̀rọ̀ yìí ni àmọ́gbà mo rí wọ́n ti gbé epo pé mú ẹja yẹnjú eléyìí náà ẹ̀ bí wà sáyé kò wá tó wá jáde látọ̀ wá kí ni àtọ̀ tún sọ àtọ̀ hmm, tún àlàyé ṣe torí àwọn ọ̀rọ̀ padà mọ́ lọ báyìí pẹ̀lú ìfọ́bẹ̀rẹ̀ yìí ọjọ́ àríkí mọ́ báyìí nìyí kan tèyí tó àbùsọ bá búrú rí rán parọ́ sọ pé inú àwọn ọ̀rọ̀ kan ó ṣe àṣìṣe òṣìṣẹ́ ní tí ò lè ṣàṣìṣe kárí yìí lọ ń sọ ní àbágbà lọ́wọ́ rẹ̀ a máa àtúnwà nípa bá pẹ̀lá ìṣẹ́un náà a wá bí ẹ̀sìn ṣe lóòótọ́ làbú rẹ̀ ìrá ṣe àṣìṣe ọ̀hún awàdìẹ̀ aláyàwàdìẹ̀ ẹ̀mà mùsùlùmí ìdínú ìgbọ́n wọn kọlu pé irọ́ ní olèmí náà wá bẹ̀rẹ̀ sí ní ṣẹbọ́ sí ni pé àwọn àwo gan-an na bẹ́ndì ọ̀rọ̀ yìí àwọn àwo gan-an na wà ń di ọ̀rọ̀ yìí wọ́n bẹ̀rẹ̀ sí ní pé mo pè wàfá ẹlòmí ìgò nígbà tí mo ti pe ẹni tó tún bá mi sọ̀rọ̀ rẹ̀ àfá àbó ọ̀rọ̀ yìí jẹ́ ọ̀rọ̀ yìí lọ́dọ̀ ni àwọn ogun àwọn tí wọ́n ti wá ń pè ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà mo wá ń pa àwọn afá lágbájá náà bá ní sọ̀rọ̀ báyìí láti ajé àrí ọ̀dọ̀ yìí ló sì gbà lọ́dọ̀ mi ẹ bá ń bèèrè lọ́wọ́ wọn kí ní ìgbàyìí ṣé lóòótọ́ ló wá dátọ́ láti ajé àrí wọ́n bá ń sẹ́ndì àwọn bọ́ìsì òjì sínú bára lóòótọ́ ni ó wá látọ̀dọ̀ ajé àrí lóòótọ́ ni ó wá látọ̀dọ̀ ajé àrí kódà ìdìkan nú àwọn tán bèèrè ìbéèrè tí mo láwọn bá mi sọ̀rọ̀ àwọn ilé ìmúta pàfà àfà ọ̀rọ̀ tẹ́ bá mi sọ́jọ́ síbò ní àti bẹ́ẹ̀ ni mo ti rí náà nù àwọn ganá tó wà náà tó sẹ́ndì àwọn àtàrí kò sí ìyẹn pọ̀ tó padà sẹ́ndì rẹ̀ èmi náà padà wá rí lójú social media fi ajẹ́ pé kìí ṣe ọ̀rọ̀ kọ̀ọ̀kan mọ́nu bóòlù ọ̀rọ̀ yìí jẹ́ àbá wọ́n tún wá ń pe àwọn ẹni tó wà ẹ̀ǹcháàjì bí ọ̀rọ̀ yìí ti jáde wọ́n pè é báyìí tí ń ṣàlàyé pé a yóò wọ́n tún tẹ́yìn yóò bá tẹ̀ wá fọ́ tí òun tún wá mọ́ fọ́ọ̀dì nǹkan lú àwọn ni àájá yìí lòun bá jẹ́ a kí ní jẹ́ bẹ́ẹ̀ pé bó ti rí náà lòun ni ó da ẹwà fọkànbalẹ̀ pé ní tó wọ́n wá ṣe ó wá sọ tó wọ́n ṣe mo ti gbọ́ báyìí ṣe tí ó ṣe rèé olódàá èyí ò làwọn òhàrí tí nígbà táwọn wà sáìkò nígbà tó wá jáde àtúwà fún ọ́ta ara yóò lè mọ̀ ẹ àwọn àtúmọ̀ owó tẹ́ sọ níjọ́ mi ẹ́ lè kẹ́kọ̀ọ́ pé ìyẹn mọ́ farabalẹ̀ ó yẹ kẹ́ kọ́ farabalẹ̀ náà ń jẹ́ máa wò kódà tẹ́ bá ti ẹ̀jẹ́ ta òkiri bí ìbéèrè rẹ̀ bá máa gbé wá pé à ah, ṣé kí ní ilẹ̀ ṣùṣà lọ́dọ̀ ajá yìí àlàyé làwọn ló kàn bá máa ṣe àbọ́bà pé rọ wá tú tí gbogbo ayé tí wá fẹ́ tábẹ́bẹ́ òtún torí abẹ́bẹ́ òfẹ́ látọwárí kí ní lájíjú rẹ̀ díẹ̀ táyẹ́bẹ́ bá tún wá fẹ́ tára yí fún wá rí tó wá díẹ̀ yìí àwọn àwùjọ fún wa mọ́ sọ àwọn àmì ìtìtọ̀ kan nú wọn ìgbàlù wọn bá tí ó jáde alùkútúbí alùkàbá òpùrọ́ asálàbí ẹ̀ olùdó asálàbí alùkàbá olókùrọ́ ní ìyá lórí kéré lórí bàtàwà yìí náà ni ara yìí balẹ̀ ìgbà tó wọ́n ṣe ó wá mú àwọn ọ̀rọ̀ tán ẹgbẹ́ àtìkàbéèrè tán béèrè tó pọ̀ ó wá mú àwọn ìbéèrè ó wá lórí mú àwọn àfáà kan wá kégbé àwọn àfáà wọ́n ti fìgbà kan jẹ́ àfáà ajé àrírí jọmọ́ wọ́n ti fìgbà kan jẹ́ àfáà ajé àrírí

ايش الهدين افلا تعقلون اين ذهبت العقول والافهام mo lọ pọlọ yìí lọ mo là gbọ́lọ́ yìí mo là gbọ́lọ́ yìí mo ló sọ̀rọ̀ lọ ẹ mọ tẹ́lá ká ìkàlẹ̀ tẹ́lá mọ sọ̀rọ̀ káti ẹ̀ lọ rí ìyàká wa sọ wẹ́ aláǹsọ pé ilé yìí nìsín ó jáde bísmí haí àti kìbáàrì ìdí ni pé ká ní sàúdí náà kọ lẹ́tà yìí tí sàúdí wá fọ́rú àwọn èdè yìí tẹ́mọ́ tí wọ́n wù wọ́n láwọn wàhábíyà ní àwọn kí ni wọ́n pé wọ́n láwọn wàhábíyà ní àwọn tí tọ́pá àwọn wàhábíyà yẹ̀ ní wọ́n <laughs> wọ́n lè mọ́dá wọn lóhun àwọn ọmọdé àdúrà ẹmọ́dá sàúdí lóhun àmìlẹ̀ wọ́n

kìí sọ̀rọ̀ alùsùn náà àtàlù gidi àrùhùhùhù ọ̀rọ̀ tí ẹ̀ fi ń ṣe ìsìláàmù gẹ́gẹ́ àwọn ọ̀rọ̀ táǹfà tí ó fi mẹ́dẹ̀mẹ̀dẹ́ lókù bá wá ń gbọ́ nílẹ̀ Yorùbá wa yìí láti mọ̀ pé àwọn ọ̀rọ̀ yìí dákà títí kàfùra ẹwà wo ìṣẹ́ àwọn àfáàṣẹ́ àrí àfáàǹgbà wọ́n bá ìṣọ̀rọ̀ lórí kan wọ́n lẹ́ni wọ́n ní ẹni tí sọ̀rọ̀ yìí wọ́n ní àfá wọ́n pè wèrè wọ́n pè jílé mọ́gbé wọ́n pè wèrè wọ́n pè láti wọ́n láwọn àfáà wọ́n pè bẹ́ẹ̀ àwọn àfáàṣẹ́ àrí ìjọ eti tí ń ṣe èdè ọ̀rọ̀ àti ọ̀wọ́ èrè yìí àti ọ̀la tí nínú ìgbìlá tí láàmọ̀ jọ akọ̀mọ̀ ní ọ̀npa irọ́ o ilé òkúrọ̀ ni ọ̀hún torí ọ̀nì ìbẹ̀ẹ̀bẹ̀ kanyan kanyan àádì ìfú kò ní ma sí bẹ́ẹ̀ kò sí bẹ́ẹ̀ ní rújúrújú débi tí ó wà bẹ́ẹ̀ ní kanyan kanyan mo lọ sí wọ́n gbọ̀tọ̀ lókùn lọ́rùn àwọn àbá àtọ́ àwọn àwọn torí àwọn ìrújú kan tó wá láti bo láti nàìjíríà ìbọ̀ ìgbàbẹ́ sàlàyé kan ti yẹ́bẹ̀ náà ipé first document ní kútù bí mú wá wọ́n wá lọ rí mú document ní wá àwọn wá gbé kìlé kan sí lábẹ́ wọ́n gbé dọ́dì kan wá sáì àti ọmọ bí ẹ̀sùn lábẹ́ ẹ̀rí pẹ̀sù kútù bí yàtọ̀ sí tẹ́lé karamba nínú èyí tí wọ́n mú wá bóò là wá lóò ṣe gbà fóun gangan ní títí ajáre ó jẹ́mú ò gbọ́ tẹ́bá kónú àwọn òṣèkínú àwọn òkónú bẹ̀bá gọ́ àwọn òṣèkínú àwọn ògọ́ ìwọ lọ rẹ̀ mú ti ẹwà ìwọ nílì òun títí ajáàrí àìbẹ̀kọ́ bóò ìwọ ti fẹ́ táwà náà gbà ipé yìí sí wọ mú wà gangan onítíkíní onídájáàrí ọní ìdáwà mú wà ìyá àkóso pọ́ńbẹ́ èyí tí wọ́n mú wà ní ó kọta ló kọ́ lẹ́tà yìí wọ́n mú wà ìjẹ́ ìgbéjáde tẹ́ẹ̀bí bí ń jọ ti báyìí tẹ́lẹ̀ ní ẹgbẹ́ òlọ́tí mẹ́sìn kan ní ìkànnà fọ́ọ̀dì wọ ìtí wọ́gbọ́ wà ní wọn fọ́ọ̀dì rẹ̀ ẹtẹ́làkà yìí gbalẹ̀ àwọn tẹjọ́ ń sọ̀rọ̀ yìí àwọn isi òkùnú àwọn tẹjọ́ ń sọ̀rọ̀ yìí àbá amọ́ntàǹṣe àmọ́ ìjó àbá sọ́rí tó pín in lọ́rùn báyìí tẹ́ ẹ̀rí lè bíbi lọ́mọ́ òun náà fẹ́ dé bí yóò bá wá dé kéèké tẹ́wà ayún padà ò tẹ́wà ní wọ́n ń sì mí gbọ́yé àwọn àfáà tá ti ṣe yóò ẹ̀yìn àfá àlẹ́ Yorùbá ta ni ẹ̀dá jíjẹ́ ẹ̀dá sí ìjẹ́ ìṣòdó sí oòrè o ìjẹ́ ilé làmọ́lẹ̀ oòrè ìjẹ́ ẹlòmí òtún alẹ́ làmọ́lẹ̀ yóò tún pẹ́pẹ́ pẹ́pẹ́ pẹ́pẹ́ ẹlòmí tún làmọ́lẹ̀ náà bá wọn tún sọ àbá wọn kò gbóngbòrò wọ́n bú ẹbí ọ̀rẹ́ nìkan tó sọ ọ̀rọ̀ lójú ọ̀rọ̀ tá àkálẹ̀ yìí tí wọ́n bú lẹ́yìn báyìí ó yẹ dákọ̀ iná náà tó sọ̀rọ̀ kalibati tuntun wọ́n kọjú àbọ̀ kò tí wọ́n lọ́dọ̀ ẹ̀ ṣe kùn jí

aláwọ̀ tí wọ́n nílẹ̀ mọ́wà làwọn tàǹkà yìí ẹbá ń jálùkọ̀ àbálágbé ẹ̀dàkọ̀ dr mọ́dé ẹ̀dàkọ̀ dr sharaf ẹ̀dàkọ̀ dr aláró ẹ̀dàkọ̀ gbogbo àwọn yìí wọ́n lẹ̀ wọ́n pé àwọn eléyìí ìbáwọn tí iná nù tí wọ́n wò sọ̀rọ̀ tọ́lọ́mọ́sà fún alágbóyí ọ̀rọ̀ rẹ̀ wà lẹ́yìn ológun yìí kò sí ibi tẹ́ bá dé láyé kò lè fẹ́ méjì àwọn tí wọ́n ń sọ nǹkan ní lórí àwọn ọ̀rọ̀ yìí àwọn tí wọ́n ń dé lẹ́yìn gbogbo wọn dé wọ́n bẹ̀rẹ̀ wọn ìmí ń bẹ ọjọ́ rẹ̀ ti kù díẹ̀ jùbà mí lọ́nú ẹ̀ ìmí ń bẹ ó ti pẹ́ àmọ́wọ́ yẹ ti pẹ́ tó wọ́n àwọn àbá àti gbógun ti pé eléyìí ìròrí burúkú rẹ̀ ìròrí ìlú wá dàgbò wá dàgbà ẹ wá gbé wọn lọ Yorùbá ẹ wá fẹ́ sọ ní fóun lágbọ́rọ̀ gbà ẹ̀ rí gbé wọ̀ àwọn àgbà yìí tó àṣírí yìí èsì ọ̀rọ̀ rẹ̀ lórí àwọn ìrújú tó wá láti Nàìjíríà adúláwà ní ilẹ̀ ìrújọ púpọ̀ wọ́n fèsì lórí ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ pé mùsùlùmí ṣe ń níbi hadith àbí òní ìdí hadith láti gbàgbọ́ yọ̀rọ̀ lọ́wọ́ wọ́n lọ́nà méjì àwọn olùsìlẹ̀ ọ̀rọ̀ wọ́n ní bọ̀tẹ́ rọ́rọ̀ yìí ẹni bá ti ń dálẹ̀ ìrújú tó fẹ́ mú wá ìrújú kó fẹ́ dọ́gbọ́n gbá àdíìsì dànù sẹ́gbẹ́ kan kẹ má fi ṣẹ̀lí mọ́lẹ̀ o àwọn alákọ̀ọ́kọ́ ní pé áyà tó kóòtù yẹn pé bàbí ayé àdíìsì ń bá dà wú ìhùmínú pé áyà yẹn ò sọ ti ń sọ áyà yẹn kò ṣe kiri jama kò sọ ti ń sọ yẹn kò tiẹ̀ ní ṣe pẹ̀lú kẹfà díìsì ṣẹ̀rí àbíkẹ mọ́fà díìsì ṣẹ̀rí jàmọ́ òwọ́ ayà tàbí ayà àdíjí dáadáwú yùmínú kò kán ẹ máa fàdí ìdànẹ́bì se eri, àbí kẹ máa fi àdí ìdànẹ́bì ṣe ẹ̀rí wọ́n ní sí àkọ́kọ́ nù kò kán ra wọn rárá wọ́n ní torí pé ayà yẹn àwọn kèfèrí ọlọ́wọ́n bá fi ń bá sọ̀rọ̀ àwọn kèfèrí ọlọ́wọ́n bá fi ń bá wọn sọ̀rọ̀ yìí tó bá ti pè wọ́n sí ní kán kan náà gbọ́ kán gbọ́dọ̀ àlùkìyàmọ̀ tí wọ́n bá wá gbàgbọ́ tán tọ́lọ́run wá mọ́là yí wá tó bá tòjúwe wá tọ́lọ́run wá mọ́ ń sọ ní àdìsìbámùlì ìdárí ní ìbéèrè ẹtí gbàkọ̀ pé àà ah, ah, ládúrú àlàyé ta èyí náà ọ̀rọ̀ owó lẹ́ẹ̀tún wá gbà lẹ́yìn àlàyé wa yìí ó kẹmọ́ ògbọ́ nígbà bá jà rí inú wọ́n ní èyàn ọlọ́run ti sọ̀rọ̀ nípa ẹmọgbọ́lọ́gbọ́ ẹgbàlìkì àmọ̀gbọ́ ó ti mẹ́rin wá yóò ti mẹ́rin wá yóò ti mẹ́rin wá tọ́lọ́run bá mẹ́rin wá tọ́lọ́run wá ah,

ọ̀rí àbá أولم يعوذ بالله من الشيطان الرجيم أولم ينظروا في ملكوت السماوات والأرض ọlọ́ọ̀bá ní ọlọ́ọ̀ ní tí wọ́n ronú ní wọ́n wòye sí ìkápá ìní àti agbára ìyọ́ ọlọ́ọ̀bá lórí sánmà wọ́n mọ̀ ní ṣe àti gbogbo àwọn nǹkan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan àbáwọn ò ní fẹ́ kú mọ́ táwọn wà rújọ gbọ́rọ̀ ilọ́dọ̀ ìrìn ọlọ́ọ̀bá wọ́n wòye ní ọ̀rọ̀ olè ẹ̀kùn wá gbà mọ́lẹ́yà láyé tàà sí yìí tẹ́lẹ̀ báyìí kò kán ọ̀rọ̀ títí àdíìsì ànábì àbádìsì ànábì kọ́ ó tàbíìsì ànábì kò tàbíìsì ànábì kò tẹ́ kí nìkan máa kò gbọ́gbọ́ ọ̀rọ̀ yìí bí tilẹ̀ wó kékeré ma ayà kanu ayà ẹlẹ́kẹ̀ẹ́

níbi tí ń kọ̀ǹtẹ́ Bukhari lọ sí bá bí ayé hadithin bá adáwú fi òmìnú ẹwọ bí tí ń dojú mọ̀rú àwọn tàà lọ́fẹ́ sí ilẹ̀ máa àwọn afáàjá yìí wọ́n mọ́ ti tú àkírí rẹ àkọ́kọ́ nù àwọn afẹ́kẹ́lẹ̀ kejì wọ́n ní káti ẹ̀wà gbà gan káti ẹ̀ lábẹ́ gbà for argument sake wọ́n tún yẹ bẹ́ẹ̀ wọ́n ní jádàlá for argument sake káti ẹ̀wà bẹ́ gbà bẹ́ẹ̀ gan wọ́n ní káwá ní abẹ́gbà tí táyà ní ń sọ orí pé kùránì nìkan ní ká mọ̀ bí ṣẹ̀rí wọ́n ni um, e, alukùránì táwá wù yìí mú ẹdún bá nígbàgbọ́ sálùkùránì yóò sì mọ̀ ní bùkátà yóò kò sọ́gbọ́ tó fẹ́ dá sí pẹ̀lú ìdájọ́ ṣẹ̀ríà yóò bùkátà sáàdì ìsànnábì wọ́n nítorí pé

Ọlọ́run sọ bò mí pé تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله جنبه بيبي ما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى wọ́n ní wallahu a'lam àwọn afáàfíà ìsìn wọn nù ìjẹ́ jésù sọ̀kalẹ̀ àbí òní sọ̀kalẹ̀ hal sahih anna nabiyya Allahi Isa alayhi salam láyé ẹ̀rẹ̀ rí ibi Isa kò ní sọ̀kalẹ̀ wà á na àkídàtà lòzúrì àdíjẹ́ àkídà ìṣọ̀kalẹ̀ rẹ̀ ríru sàbíkà kò nílẹ̀ tẹ̀ ádámi wùrú ní á fi kitabillah nítorí pé kò wá láti inú al-Qur'an hmm. àwọn àbájá ìlẹ́ pẹ̀tù subhanallah ọdọ́dún mọ̀ sílọ̀ yìí tí a parí ọ̀rọ̀ ilé ni àbíká parí ẹ̀ lọ́la tó dà pé inú páàtì kan tí mo fẹ́ yanjú mo ti yanjú ẹ̀ dáadáa tẹ́lá àwọn èdè àti láàrin ka gbogbo ẹ̀ akànfẹ́ mọ yan náà ni alẹ́gbọ́nsẹ́ kí mo pé ẹ̀ka kan mọ yan bá ti ọra yan yìí ká ọra mọ yan bá ti yan yìí ẹ̀rí pé ìsì ń gbà àbí òmọ gba yíyan mọ́ parọ́ fún wa mọ́ ilẹ̀ <laughs> ni wọ́n wù yìí ó dà kí lọ Ah, wọ́n ní ká ní pé ìsá kò ní padà wá mọ́ yìí pé àdìsọ́kàn rẹ̀ òun nílẹ̀ nínú alùkùrá ní pé kò òun nílẹ̀ yìí nítorí pé kò wá ní alùkùrá wọ́n ní kò lálàáfíà ọ̀rọ̀ yóò correct alukurani ó sọ̀rọ̀ kò sọ̀rọ̀ nípa ìsọ̀kalẹ̀ Ìsá nígbà tálìkì á mọ̀ bá fẹ́ tó wọ́n ní kílèmù yẹn alukurani gan láti dá padà pé òkúrọ́ ni ó alukurani sọ alukurani ṣe gíní gbàkùtà ló wá mẹ́tójúmú àtàbájá rí tá mẹ́tójúmú àti wọn tọ́ ń parọ́ fún alẹ́ yóò bá àà ní ọmọ parọ́ àbíkò tún ní yóò sì mọ̀ túnmọ̀ náà níbẹ̀ ló gbọ́nà náà ṣe jésù padà wà bí ò padà wá mọ́ àwọn àbájá àríkọ́ ń pẹ́ra ìlara wọn gíná wí ọní alùkùránì aláyè méjì ọ̀tọ̀ọ̀tọ̀ làlùkùránì ti sọ̀rọ̀ ń pa ìpadàbọ̀ Ìsá àkọ́kọ́ ń dẹnu súrọ́tún nìsá wọ́n kó ti áyà ẹ̀yà kàákàá tó rà ìwòlẹ̀ tún lọ gbogbo lájàlẹ̀ yìí أرسلنا المسيح عيسى بن مريم رسول الله وما قتلوه وما صلبوه ولكن شبه له وإن الذين اختلفوا فيه لفي شك منه ما لهم به من علم إلا اتباع الظن وما قتلوه يقينا وكان الله عزيزا حكيما نعم وإن من أهل الكتاب إلا ليؤمنن به قبل موته oh. ويوم القيامة يقوم عليهم شهيدا Ọlọ́run ayà tá àyí, ayà yìí bẹnu sọ́rọ́ fún nìfà lọ́rẹ̀ wò tó rá ti sàlàyé ìsàlàyé àti nígbà tìkò láti ayà 157 dé 159. Ọlọ́run ayà yìí, ó rán pẹ̀yẹun pẹ̀yẹun, ibẹ̀ ìdáwó padà sọ̀kalẹ̀, tó bá sọ̀kalẹ̀ yóò jẹ́sẹ̀ lẹ́yìn ìgbà tá lọ́wọ́ ọba ti gbé e lọ sánmà tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò wá kú lẹ́yìn ìgbà nìní tàbí sọ̀rọ̀ yìí tọ́ọ̀bá ti pèsè ní àwọn afájá ìjọlọ ìdálò oluwa منه إذا قومك منه يسدون إيه ينطر آلهتنا خير أم هو ما ضربوه لك إلا جدلا بل هم قوم خصيون ولو نشاء لجعلنا منكم ملائكة منكم فجعلنا منكم ملائكة في الأرض يخلقون وإنه لعلم للساعة إيوه. علم للساعة فلا تكفرن بها واتبعوني هذا صراط مستقيم ولا يصدنكم الشيطان eléyìí bẹ́ẹ̀ ní sọ́dọ̀ ìṣòkòrò aya 57 dé aya 62 afájá àríwá ní kàkóòlù húta ààlá. ẹni ayàta kéyì tí ọ̀rọ̀ tọ́lọ́wọ́ bá sọ ń bẹ̀ pé Ìgbé ìsáta sọ́rọ̀ rẹ̀ yìí ìmọ̀ ló jẹ́ fún àpẹẹrẹ àtún alìkìyàmọ̀ ìgbéǹde fún ìparí ayé ó ní ẹmọ́ ní èméjì mẹ́ yìí tó wí yìí ẹmọ́ tẹ̀lé mi elé ìlójú ọ̀nà tí ó dúró déédé láti sáà tọ́ abáàtọ́wá wí sáà níyàn ètí wẹ́lẹ̀ kejì bilbukhari a ní kátẹ̀wá àjíòun ibẹ́ ni tó ya pàbí ọ̀rọ̀ yìí kò gbá táwọn ayà yìí tọ́ka sí ìpé jésù padà bọ̀ ṣe sáàbẹ̀kọ̀ alánuzúlẹ̀ ìsá kò bẹ́ ìlà sáà ibẹ́ kò gbà pé ìsáwùsọ̀ kalẹ̀ kálìkì àmótótó wọ́n ní tí ò bá tẹ̀wá gbà wáyà aláwọ̀ àdíkọ́ ni àhàdíkún mọ̀mùnú mi náà sọ́rọ̀ ìfìlú náà àhàdíkú sọ̀híhà ó ní àwọn eh, àdíkù tó lálàáfíà kan ti wá wà tí ìdàwà rí ní súnnà nínú àwọn ìwé tó kó súnnà sínú tó pọ̀ jàndì rẹ̀rẹ̀ aláwọ̀ àdíkù ní wọ́n ti ṣàlàyé àwọn àfáàsì wọ́n ti kó àwọn àdíìsì ìjọ wọ́n ṣàlàyé pa àdíìsì yíò ní pé bọ́ọ̀ bá ti ẹ̀kẹ́ gbà àwọn ayà ohun àwọn ilé ní kọ́ àwọn àdíìsì yìí ń kọ́ jàmá wọ́n ti yẹjú ọ̀rọ̀ jésù parabọ̀ àbí kò ṣe kí lónìí tó parabọ̀ ní ó ti mélòó ọ̀rọ̀ wọn ti yapa tó ọ̀rọ̀ ti kàwúwa àbí ọmọ yapa ìyapa àbí ọmọ yapa tẹ́lẹ́gbẹ́ ó yẹ ìkàlùkù lọ ní pé kàwúwa kalẹ̀ pé kàwúwa ibi ẹ lójú ti wájé yìí ó ṣe kí ni tó gẹ́ẹ́ ẹdónítì wá ní local level ẹtún wá dónítì wá ní international level dónítì rẹ̀ hádà khizyun fil hayati dunya hádà khizyun fil hayati dunya hádà khizyun fil hayati dunya wallahi dónítì rẹ̀ ìyá pẹ̀lẹ̀ rí ó yẹ kíyàn kódà èyí máa sunkún pé pé àfá àti mo lẹ́ra mi international international ṣe mo rí tó bá wọn international ni ok láti sọ̀rọ̀ yìí látòkè wá ń kó nígbàtí kó ṣe látàí lábí ní orílẹ̀ yìí àwọn onídájẹ́ lórí ẹ̀ àbíjọ ọba sí bọ́ ọba sí ní àwọn ọdún ọmọ a sì mọ̀ pé ìwọ náà wá bọ́ ti jẹ trap fẹ́ nìkan ra bọ́rọ̀ àwọn ọ̀rọ̀ tó ń tú wí nìsìn ayújọ́ ń tún wí sí ìwọ náà wá pípọ̀ tún wí gẹ́rì kẹ́lò bí náà farabalẹ̀ kó náà kàtí wọ́n wọn náà kọ̀ọ̀kan sí ẹni ẹ̀yìn ló lè gbé padà wọ́n lè ṣe ẹni <laughs>

ọ́jìbù ọ́dá láti kọ́ọ̀tù wọ́n ní ẹ̀kọ́ ọ̀tọ̀ ní kọ́tù ọkọ̀ tí mẹ́lé ọ̀tọ̀ ní gbogbo wàhálà ọ̀tọ̀ ló fẹ́ ṣe dìbé tí gbogbo ẹjá ń dàrú mọ́ra wọn lọ́wọ́ wọ́n nígbà ń wá tẹ́bá lọ rẹ̀ wo bbc pidgin èyí ò ló pàbílẹ̀ nìyí <laughs> àwọn pọ́ǹtì náà ti dé wọ́n ní láàrin ìjọba àwọn kọ́ọ̀tù wá gbé dájá rẹ̀ pé ibi ah, ọ̀rọ̀ ẹni yìí dé yìí ẹgbẹ́ lọ síbi tí wọ́n ti máa ń yẹ ọpọlọ wò ó dàbí pé kìnnì kan ti ń ṣe ọpọlọ rẹ̀ ah, ǹjẹ́ kí ló dé kọ́ọ̀tù adájọ́ ah, ó níbẹ̀ ní gbogbo dáa ń bí ó náà ní kí

ìwọ tó bá mọ rúkì àwí máa ṣe ìwọ tó bá mọ nọ́fìlà yàn máa yàn tọ́gbọ́n bọ́lọ̀ ń bá fi lẹ̀ lè dámọ̀ràn tí ó bá gbọ́ ara tẹ́kùtà ń bẹ́ o yàbá akọ́sì níjẹ́ gíní ń bẹ́ o àwọn yóò pẹ́ tí tó pàtí yóò lò wọ́n sì ní tó bá jọ ara wọn náà lámọ́ bí wé láwọn ni èmi kan bí wé láwọn látọ́ ní kò sí tẹ̀rí internationally nínú ti sọ̀rọ̀ ó yá àfá ìbéèrè míì a ní jẹ́ kò sọ tún ni ayà tí ń bẹnu súrọ́tù ní إذ أخرجه الذين كفروا Áyà yìí tí bẹnu sọ́tù tọ́wọ́bà tọ́lọ̀ fi tọrọ àwọn méjì tán bẹ nínú kòtò tí kàn ń sọ fún kejì rẹ̀ pé ah bó wá ní tí wọ́n sọ pé ah láta àjọ́rì má bànújẹ́ ọlọ́run bá ń bẹ pẹ̀lú wa ìjẹ́ áyà yìí lóòótọ́ kìí dà náà bí àtàwúgbá tìrì ní sọ̀rọ̀ ń parẹ̀ àléyìn bí bìlàdínà wà àkọsíláwò min àbúwáyì ọ̀lẹ́mà ilẹ̀ rahimahumullah ipé ìtọ̀ ibi kìí tàbúbákìrì náà wí gẹ́gẹ́ bí ń tàà bá lọ́dọ̀ àwọn bàbá gbogbo wa àtàwọn àlùfáà wa tàà gbálẹ́nu wọn nílẹ̀ Yorùbá síbẹ̀ yóò Ìbọ̀, bá ń tún bá ní sọ̀ríhùn sọ̀ríhùn gbè. Sọ̀rí sọ̀ríhùn gbè ń tábà tún ní pẹ̀yànpẹ̀yàn láti sí. Kí mo gbé? Wọ́n ní sọ̀rí tó lálàáfíà tó sì kílíà pẹ̀yànpẹ̀yàn nínú ayà àtà kéhun ó ní pé Ibá ìnẹ́bì jọjọ lẹ́gbà lérò níbi ayà àtọ́lọ̀wọ̀ bá sọ. Ànẹ́bì jẹjẹrẹ tí ń bẹ́nu kò tó. Níbi àtọ́lọ̀wọ̀ bá sọ pé قتلوه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ يقول لصاحبه يقول لصاحبه لا تخجل إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم a ní ànábì ọlọ́wọ́ bá gbà lérò bí áyà yìí wọ́n ní súnnà tó sì lálàáfíà náà òun náà tún wá tó fi ìtàngbéṣẹ́ ayé ànábì rílẹ̀ fún wa ó wá wá lórí pé anna kò sí wá wù pé àfáà igbá bukakiri ọdí aláwọ̀ àní káà náà sọ ìbáwú fìlì ìjìrọ̀ yẹ́rìwì tàríkì mùsàwátì ìtàn ìsìláàmù tó sì wájá ń túrú kò fi kò bà wá fún wa anna ahadan títẹ́ ìlò ìsàbẹ́bì kan tí wọ́n ń bẹ yàtọ̀ sáà nẹ́bì àbí yàtọ̀ sáà bùbá kí tí wọ́n bẹ pẹ̀lá nẹ́bì àbí tó sin ànẹ́bì níbi ìrìn rẹ̀ ìtàkọ́kọ̀ والمنطقية للاسترشاد بالسنة في فهم القرآن ipe ó dàbí pé ń dá àti sọ́lẹ̀ fún pọ̀rọ̀ hadith gbígbà pé dandan ni kéèyàn fi hadith ànábì gbàgbọ́yé alukur'an pé torí àyà ń tí ó jọ gbàgbọ́yé rẹ̀ dáadáa ó ní kí ni ó ní ó làbí ànábì tí ó sọ ìtàn bá ànábì fi ṣe ìgbésí ayé rẹ̀ fún wa àwọn oníṣọ́rọ̀ yìí àwọn afájá rí ìtajọba àwọn afánu wọn ahán àfáà làwọn abẹ́ pàṣẹ ìjìkà láàrin yìí annabáàdọ̀l bulat ipá wọn aláti jù kan nínú àdáhàbí àmàbáyìí lẹ́sìn tàkìlọ̀ àrà àrì súnà nínú àwọn èèyàn kan tán ní òòrí kan mọ́ ní ẹ̀mí ìkórira ẹ̀mí ìkìdí táwọn àrì súnà tí wọ́n wíjú mísìlá àrì àkàbí aláwọn náà mọ́ ń polówó owó àwọn ọ̀rọ̀ yìí àwọn náà mọ́ ń polówó kí ni irú àwọn irọ́ yìí tẹ́rí àwọn àfáàzẹ́ wàláyé ọ́ tẹ́ gíní ọ́n parọ́ múdíwà àwọn àbáyíwà wàláyé à ń takà dá òkúrọ́ ni ọ́ irọ́ lọ pa fún wọn lẹ Yorùbá irọ́ lọ pa fún wọn lẹ Yorùbá kí ló dé irọ́ lọ pa fún wa àwọn àbá sọ pé irú àwọn irọ́ yìí àwọn nítorí ẹ́tírẹ́dì tí wọ́n ti ní tí àrólé àwọn mùsùlùmí àkọ́kọ́ tí ṣe Abubakar Siddiq radiyallahu anhu wàtàbùlílán lè ṣàbárí àìsùnà wọ́n sì gẹ́bí ṣe ìṣìnà fáwọn ọ̀dọ́ àwọn alùsùnà ni alẹ́dínà yíò masìlú lálẹ́gbọ́n ní bíjẹta lọ́dúnmá ní majmọ́ ìlú musulmi àwọn tó ṣe fáwọn ni wọ́n rẹpìdẹ́ntì àwọn tí wọ́n pọ̀jù nínú àwọn mùsùlùmí yóò sì wọ́n wọ́n pàmò alẹ́ yorùbá tó parọ́ fún wa àwọn tí wọ́n wí àwọn ọ̀tá àwọn alùsùnà náà wọ́n wí wọ́n ń pa irọ́ fún wa àwọn oníwì yìí àwọn àbájá àwọn àwọn àbájá yìí wọ́n àgbá <laughs> kí lù àyí alágbó òṣèré kí lùnù àgbá kí wọ́n wọ́n àgbá tàwọn àbáta ọdí àwọn òṣèré kí lùnù wọ́n àgbá kí wọ́n wọ́n àgbá kí inú tẹ́míà inú tẹ́lẹ̀ ló ṣe kí lùnù kò gbá kí wọ́n àwọn àfá àwọn àkọ́kọ́ làwọn inú tẹ́míà bá jagun wọ́n ní bá mọ́ta wíyìí torí ẹ̀yìn ọwọ́ ẹ̀rí bí kí wọ́n mọ́ sí ìdéjì ọ̀rọ̀ fún wa ní ọ̀yí pé àbáwọn àtàwọn sọ ìgbà kan làwọn jọ ń irọ́ ìsìláàmù lọ́wọ́ kò kán ya wọ́n tán wó yìí kò kán pé èyàn jẹ́ ẹmọ tí ó wú ní ìdíníà èyàn jọmọ tí ó wúrà buhari èyàn jọmọ tí ó wú ní ìdáníà èyàn ó kò kán àwọn tìjáníà kọ̀dìníà alùsúnà ìzálà àwọn pápá tẹ́lẹ̀ méjìlú ní ti ilẹ̀ haúsá ìjáde ní ìmọ̀ náà láti ń pàṣẹ sí pé àwọn ọ̀rọ̀ ìkẹ́ ìṣòpọ̀rọ̀ àwọn alùsùn ní ìrùgbọ́n nìkan ẹ̀dàkùn tó ẹ́pọ̀ alùsùn ní ìrùgbọ́n ní kí ló kan àbákùn sí kí ló kan mẹ́ tó ẹ́pọ̀ ọkọ̀ alùsùn nìkan ilẹ̀ ní ṣe bá wọn sáwọn ọmọ gbogbo alùsùn náà níbi àwọn ọ̀rọ̀ míì wọ́n gbà pé ah, ẹ̀ ń takò olórí àwọn ọmọdé ẹ̀ ń takò bá àwọn ọmọdé ẹ̀ ń takò àwọn ọmọdé kódà àwọn àlùfáà àtàwà tó ń pè ni wọ́n àwọn àmà sílẹ̀ mú ìgbìtẹ́ ní àwọn alọ́wọ́ pé ìgbìtẹ́ ní àwọn orísun bí àwọn ẹni máa ma sílẹ̀ mú ara mọ̀ ní ìgbìtẹ́ ní àwọn òkàtàmùsí fún yín ni ó kàn sọ àwọn ọ̀rọ̀ kan tó jẹ́ gbókèrè ó fi ẹta bí àwọn òdodo kan ti ń bẹ ní ara yín kìí sára yín àwọn tó ń sọ pé ọlọ́run bá ní ìfàtù ní àwọn tó ń sọ ní àwọn ògbàtàwọn yìí àmọ́ ìwò ilé yìí kí ni òdodo ni sọ́rí ìdáwọn sọ pàbá àti àríkà àwọn ọ̀rọ̀ wọn kan tààtà àwọn náà mọ̀ ní àwọn alùsù náà tẹ́rẹ wà jẹ́wà àwọn tán sọ lọ́rọ̀ báyìí àwọn nígbà pọ́lọ́ ọba ó lọ́wọ́ tó ẹ̀lọ́ nígbò táwọn tèèyàn àwọn yíò àgbà tí wọn ìwọ wá ní àmáwọn ọ̀rọ̀ tán kólẹ̀ yìí kọ́ sọ́rí gbogbo tán kólẹ̀ yìí wọ́n sọ fún ọkùnrin pẹ́yẹun orí òdodo náà wà ẹni tó bá sì sọ fún ọkùnrin òkúrọ́ ni onáwì yìí àwọn tàbí yìí àwọn àfáàjá rí inú òwúrọ̀ ma pa fáwà lẹ́yìn bá wọ́n parọ́ fún wa mọ́ tọ́ èyí ò bẹ́ẹ̀ kọ́yá أن شجرة التي وردت في قول الله تعالى وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وقل منها رودا حيث شئتما الشجرة فتكونا من الظالمين أنا جلو توني ليست شجرة حقيقية جلو توني تكيجي tọ́lọ́wọ́ bá sọ pé kádámù ó mọ́ jẹ èso níjọ náà nínú ọgbà ìjẹ́nà tálọ́wọ́ bá sọ fún ádámù ṣé ni pé kìí ṣe di jẹjẹ. mí nà lè kẹtìrọ́ọ̀bù sáà ní pé ẹ ìdíkọ́nà wí ọlọ́wọ́ bá kàn lo àdàpè ní ibi tó wí ní pé kí ádámù mọ́ súnmọ́ Hawa ẹlẹ́yà bá jẹ́ àrí ṣé bẹ́ẹ̀ náà ló ti rí lóòótọ́ ọlọ́lẹ́ yóò rí o ó ṣe gíní kò o wọ́n ní ìtò lálàáfíà alẹ́bí tó rà àti bí ìhàrìta tó ẹgbò ní áyà yìí làmọ́lẹ́ pẹ̀yẹ̀pẹ̀yẹ̀ àtàwọn áyà Ife òun ní pé igi tí wọ́n ní káádámù ó mẹ́jẹ èso rẹ̀ ń jọ náà, àtúnwọ́n àti ìyàwó rẹ̀, pé ká mẹ́jẹ nú èso rẹ̀. Ipe igi gangan ni, kí láfẹ́? Igi gangan ni. Wà á ní ìbìlísà láàrin, ọlá pé ìbìlísù wá wọ́n wá jẹ́ tán jẹun tó tẹ̀lẹ̀ bí tẹ́lẹ̀, ọlọ́bí wọn kó lọ gbàlìjẹ́ náà ń bọ́ àbá ń bọ́ àbá ẹ̀rí pé gbà tí mo dírú àwọn àbá yíba bẹ́ parọ́ bí ọ̀rọ̀ yìí nígbà wọn ṣàlàyé fún ó wá yí pé ọgbọ́lárúbá tó ní èyí kan tó dàbí ẹran orí rẹ̀ sí ni wọ́n ń takò ní ọgbọ́lárúbá tó ní àṣírọ́dì àṣíkímọ̀gbé àṣírọ́dì àṣúgbọ́lárúbá tó àwọn àbá àti àrí wọ́n ní wà ní asùlù wọ́n ní ìkúnlá ìpìlẹ̀ fi sọ̀ṣẹ́sù lókà alàrọ̀bíyà ní ìkúnlá láti àmì ìdí lágbáwá wà sí ìṣún ìfáàmì àárín ààyè Qur'an àti ohun tó ṣe pé nínú ìpìlẹ̀ tá a ti mọ́ gbàgbọ́ yà Qur'an o ní ìpìlẹ̀ tó lálàáfíà méje o ní wà hamlu al-kalam ala al-haqiqa ọ̀rọ̀ ni ká torítọ̀ wàlá yóò dájú fi ti yá pẹ̀lú ayáti wàrídà aláwárí nínú báyà tó wà nínú ti wà rárá láàrí kankan nínú bẹ̀ máa yẹ dùn ilà lọ́dún àmì àkẹ́kọ̀ọ́ ìjọ wà pè wá lọ wípé ká mọ̀ tó ayà nìyí ló fi ń gẹ́lẹ́ àwọn onítọ̀rọ̀ yìí àwọn fàájá yìí torí àkókò bóyá ká lè ká tó padà lọ́la ìdí ni pé àwọn ìkan ti fún tàǹtì yẹn kó sì tó ń bẹ̀rẹ̀ èké ti bá ti ń tutù yìí gẹ́gẹ́ ní tábẹ́ ṣe ní tí mo bẹ́ ṣe ẹgbẹ́ láti lára kọ̀kọ́ ó ní iṣẹ́ ìrọ́ yìí ti ní ìlú tọ́ àwọn wàsáyì kún bẹ́lẹ̀ ìbẹ̀lẹ̀ dáadáa ìbá mọ́ ọ̀rọ̀ lè bẹ́ di ẹgbẹ̀lẹ̀ <laughs> yọ̀rọ̀ abẹ́ sọ́bà sọ́rí àwọn wàsáyì kù bí tí wọ́n bọ̀ àwọn òjí ń bọ̀ wọ́n tí ó

وكان معجزة لتسليم الحجر عليه وإنه هو معجزة توسل عن النبي يضع في القرآن أني أني أني سجلاي أني ìṣùwàrí ìṣùn jáde báyìí láti bí gíní láti bí àárín àwọn mọ́kà nẹ́bí wàkà mùsùlùmí ti tẹ̀sílẹ̀ ìmìlì hajjari alẹ́ nínú mùsùlùmí ó ní kí òkúta lásánlásán òkúta àti mẹ́sálàmọ̀sá nẹ́bí wọ́n ká mọ̀ òjíṣẹ́ ìṣẹ̀kẹ́ yàtí ìgbà ìrìn ilé àwọn ràǹkúmí ràǹkúmí ti sunkún lọ rẹ̀ bà nẹ́bì rí tí lọ rẹ̀ fẹ́jọ́ ọgá rẹ̀ sún inú mùjídà ní ó yà bí òye wọ́n ní àmọ́ bọ́ yàtùlẹ̀ amúrí kí òjí yàtì súnà wọ́n lẹ́rù pọ̀ ọ̀dẹ́ nǹkan wáyìí tẹ́rùkùn gbogbo ẹ̀mí pé àwọn èèyàn kan bẹ tí wọ́n tàn sí àtakò pé tàbí mọ́ fi àdìsì ni tìfà àwọn obìnrin kùnà níbẹ̀ẹ̀sì ni wáhíwọ́n sí ìráàlìkọ̀ ọ̀rọ̀ dàmú ọlọ́wọ́n bẹ̀ ní oòrùn ni annahu law kana sadiqan bi imanihi bil qur'an to ri dari denu o ba lo ni gbàgbọ́ ti al qur'an ni la ma ta wa na bil ihtidaji bi sunnah ko ba ti ka wure yin ni bi ko ma fi sunnah seri allati hiya mubayyinatun lil qur'an sunnah tó yẹ ko ni ṣàlàyé al qur'an wa mukammilatun law sunnah tàbí ó wá pọ̀ sí ìjìnlẹ̀ tí mo rí kálábà àṣàrí kan ní sọmẹ́rin wọ́n jáde ó ní ó tún ní kùrá ní òtí pé pàdìsì ló wá kọ́bìlìtì rẹ̀ àwọn ológun nìdí ẹ̀lẹ́ fún wọn léṣì àwọn àbáyìn wọn lè dá wọn lóhùn àwọn àbáyìn wọn ahán àbá wọ́n tún ní ìjọ́sùn bá pín méjì ápìkò kọ́lẹ̀ kan wà bá ọ̀rọ̀ anásìkò alìmọ̀sù kó níbi ọgọ́rùn-ún ọdún mẹ́ta tó lọ síwájú ẹnìkan òyà pàmẹ́ ọgọ́rùn-ún ọdún kẹrin ó lè yẹn tó dé tó tó sọ kíní tó tó sọ nǹkan míì ó ń bẹ̀mí ọ̀rọ̀ àwọn fáàfíà yìí àbí múslímù láfàá ní ń bẹ̀mí ọ̀rọ̀ wọn wọn lò lẹ́dí òkọ̀kọ́ wá tí ó kọ́ sọ ni màá sọ wọ́n yìí sọ̀rọ̀ tó pọ̀ púpọ̀ ó dáwọn ní ìlà àwọn tó padà ń yapa gan àwọn padà ń rí náà tán pé kìláàbù làbùdí sókè wọn sọ hàn lẹ́yìn tàbí mọ̀ ṣe kọ́kún ilẹ̀kọ́mà a ní jẹ́ lóòtọ́ ní pé òṣùpá òpin sí méjì kò rí bẹ̀rù wọ́n ló ṣùpá ti pín sí méjì láti pàdé mẹ́bí sọ̀rọ̀ láàrín sọ́lọ̀ fàkáànà ṣe kọ̀ọ̀kú mùjíjọ́tẹ́ min mùjíjọ́ àti ìpín ó dá nínú àlùkùránì ayà wá lórí kó sọ̀rọ̀ pa mùsùlùmí kó sùpá tẹ́kí ní ó pín méjì ó dá ipé pín méjì rẹ̀ lára àpẹẹrẹ àlìkìyàmọ̀ ni ó wà bẹ́ẹ̀ wọ́n ni kò sí bọ́lọ̀ tó wọ́n ṣe àtakò fáwọn kèdèrí Mẹ́kà ìrọ̀dọ̀hùn wà wá fàhún ìyá pìṣẹ̀ pẹ̀lú wọ́n ti ń pè tó bóyá ìjọ́ nípa Ayà mẹ́rin tí lájọ ìkúrù bá pín méjì làwọn afáàjá yìí ṣe pé ìkùtàrọ̀ bá ti sáà àti wọ́n ń ṣọkọ̀lù kọmọ̀rọ̀. كما وردت السنة الصحيحة آه. سبب نزول هذه الآية أيوة مؤكدة كما وردت السنة الصحيحة بسبب نزول هذه الآية مؤكدة حدوث معجزة شقاق القمر تأييدا للنبي صلى الله عليه وسلم àdúwà ما jìdù wà lórí ẹ̀ àfáàkù bí àsìkò wọ́n jà tó lọ́dọ̀ ọ̀rọ̀ pọ̀ ọ̀rọ̀ ṣe kí ni ọ̀rọ̀ pọ̀ àjẹ́ ọjọ́ lọ yìí àjẹ́ para ní ọ̀rọ̀ yìí lọ́la tí wọ́n fi béèrè lọ́wọ́ wọn náà bí láti ìjọba fi yóò bá sọ̀rọ̀ kò lọ sóyé àwọn ìyàwó rẹ̀ tí lárúbá mọ̀ wọ́n ni ǹjẹ́ bẹ́nu àkídà àwọn mùsùlùmí pé dá nígbàgbọ́ sí al-isra wal-mada wal-mi'raj sí al-isra wal-mi'raj bá ń lọ ṣètò omi mẹ́ inú ẹyọ kí tó bọ̀ tánú kú wọ́n ní ìjẹ́ nínú àdìọ́kà àwọn mùsùlùmí tí ká nígbàgbọ́ sáà ìsọ́rà bá ìnábi rí ìhòòrú láti maka gbogbo ẹ̀jẹ̀ bá lọ mọ́tọ́lọ́sà ẹlọmọ́ra o ẹ̀jẹ̀ bá lọ mọ́tọ́lọ́sà ẹlọmọ́ra ẹ̀jẹ̀ bá lọ ẹja máa bára wa lọ́wọ́ àwọn àbá tí wọ́n wà káàdì àwọn lè àwọn onímọ́tọ́lọ́sà sí tí wọ́n tún bá pẹ́ dé ẹ̀ bá ti pẹ́ dé wọ́n ní ọgbọ́n wà sí náà wọ́n ní ìjẹ́mbẹ́nú àkídà láti mọ́ká lọ sí alimọ́dìlá àkùsọ́ lóru àti bó ti wá kù láti bẹ̀ tó lọ sí sánmà ìjẹ́ bẹ́ńkà àkídà mùsùlùmí ká nínú gbàgbọ́ yìí dẹ́jẹ́ lóòótọ́ ni nígbè yìí gbàgbọ́ sí bẹ́ẹ̀ nínú àwọn irọ́ lè yẹn gbàgbọ́ àti pé ẹrú tí wọ́n tún gbẹ́rù lóyìn tí wọ́n mú rìnrìn àjò lóògùjọ́ náà àwọn kan tún nígbè tó sàdínábì ni wọ́n ní jẹ́rí ìrìnrìn àjò ànábì lóòrù tó rìn láti lọ sí alimọ́sílùlọ àkùsọ́ àti rírìn láti bẹ̀ tó rìn lọ sí sánmọ̀ wọ́n ní tẹ́lẹ̀ méjì nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó wáyé nínú ìtàgbésí ayé anẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam àni wọ́rọ̀dà sí ìwùkú rírìn máa ẹmọ àbájá yóò wọ́n lẹ́rìí wá lórí pé méjèèjì ìṣẹ̀lẹ̀ adílàtùn alhamdulillah wọ́n lẹ́rí wá láti ní al-Qur'an alápẹ̀lẹ́ wà súnnà tí nàbà wíyà fi ṣarífà àti láti àṣàhíhà àti láti ní súnnà nàbì tó lálàáfíà àti ká nígbàgbọ́ sí méjìjì tó wà rí ẹlẹ́ tuntun kan nínú ìnígbàgbọ́ sí al ni àti ìnígbàgbọ́ sí súnnà nàbì Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní torí pé kọ̀dìrìsáàbà tó ti bí ìmọ̀ fàrdíyàtù sọ́lá wọ́n ní torí ìnígbàgbọ́ sí ọ̀rọ̀ méjèèjì ó ti ní ṣe pẹ̀lú ìjọ́ràn yẹn irun tí ìrùn jọ́ràn yẹn léwa lórí yìí ó ní ṣe pẹ̀lú gúsọ́mà lọ ànábì pẹ́pẹ́ irun yìí sì rẹ̀ orígun kan ní nínú àwọn orígun Islam wọ́n ní tó ti nígbàgbọ́ sí méjèèjì kò sí nínú dámọ̀ sọ wípé irọ́ a ní bá lè náwó mi náà dáyà pẹ̀lú pé láàrọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ló wà alẹ́bí wọ́n dàbí ìlú kìtàbù lọ́sùnà wọ́n ní ṣe irú àwọn ọ̀rọ̀ yìí òpin ẹ̀ pàpín ẹ̀ òní ká sọ pé annal múlẹ̀ dínà bí dínà lá fàríkúnmù sọ́lá ipá wọn tí wọ́n jẹ́ àwọn alátakò níbi ẹ̀sìn ọlọ́wọ́ ọba yúnàbíúnà bí nílá àlàtí al-Qur'an al-Karim wọ́n mẹ́rẹ̀mẹ́ ìfẹ́mẹ́ jiyàn àwọn ìtọ́ka al-Qur'an lórí ìpìlẹ̀ wíwáyé ìṣẹ̀lẹ̀ méjèèjì àwọn ọlọ́pẹ̀wọ́n àwọn mùlẹ̀ṣẹ̀dúwò ọni kúrò àbẹ́nu àwọn tó sọ lọ́rọ̀

Ah, àwọn yìí hàṣàrìlá hàṣàrìlá tí lábá bá sọ̀rọ̀ bá ń gbọ́ ah ìrọ̀rọ̀rọ̀rọ̀ ẹ́ hàṣàrìlá ìrọ̀rọ̀rọ̀rọ̀ wọ́n ni kò tí ẹ̀ nílẹ̀ rárá an yẹ kúnà hádà sọ̀hábí jalil alwarẹ̀ alhafin tàbí tí wọ́n gbé sàábé yìí sàábé tó gbóyìn sàábé tó yáyọ ọkà tí èso lójú kòkòrò tí ìsálátẹnujẹ yìí tó hádìí yìí ó á ah, ó jìnà káwà lórí bẹ́ẹ̀ kìí ló ah ó ní kódà ó burú kò jẹ́ rí bẹ́ẹ̀ rárá káwárò yẹn ní bọ́dì nínú àwọn sàábí ànábì pẹ̀lú gbóòkùrọ̀ ni àti ká sọ wípé òpònú ni a nígbà tó wá bá tó nàbí aláwọ̀ sàábí ànábì kulluhum udul kulluhum udul kulluhum udul ṣẹgbẹ̀ pé inú ọ̀rọ̀ tí gbogbo wọn èkì ṣe rùdúùlù ayíbẹ̀kọ́ ayíbẹ̀kọ́ ló ti ní wọ́n ní gbogbo wọn èjẹ́ kí wọ́n èjẹ́ rùdúùlù tọ́ àwọn àfáà bí àrí wọ́n ní kulluhum rùdúùlù wọ́n ní sàhábàtu nàbí sallallahu alaihi wasallam kulluhum rùdúùlù nínú ọba ti gbọ́ ọba ti ra àwọn àfáàjí àríwí yìí sọ pé fasahabatun nabi sallallahu alaihi wasallam kulluhum udulun asba kulluhum udulun asba tí wọ́n wùlé wọn pa fún wọn lẹ́yìn bá ẹmọ́ pa ìrọ́ mú àmọ́ àwọn àfáàjí àríwí na máa bẹ̀rẹ̀ sí ní àwọn sàájú àríwí lọ wọ́n mú àyà wá ní al-Qur'an an wá mú àyà ta ọlọ́lọ́wọ́ bá ti forí ti gbogbo àwọn tàbí ànábì muhammadu rasulillah tí kan ní wọ́n ti jáde náà àbáyíbà nílọrin tó nítọ̀ ìwà àkínú kùtùkú sóṣojú bá bá yà rẹ̀ tọ́lọ̀ fi forí ti àwọn tàbí ànábì dákùn lẹ́bà ń fi àwọn àfáàjá yìí náà fẹ́yìn àfáàjá rí sóṣojú bá bá yà gbogbo yìí tẹ́fì ọlọ́run ọba ti forí gbogbo àwọn tàbí ni fìkọ́ tó áyà tí mo lò ń jọ náà làwọn àfáà yìí lábí àrí òun làwọn náà ti lò yìí lè wí dẹ̀ fún wọn kọ́ ní pé yóò sojú bàbá àyà gbogbo wọn ìjẹ́ tẹ́ẹ̀tẹ́ẹ̀tẹ́ẹ̀tẹ́ẹ̀ mọ́ tẹ́ẹ̀ṣẹ̀ wọ̀nyí tẹ́ẹ̀ṣẹ̀ ti bá yí tó tọ́rọ̀ jọmá àwọn àfáàbí àríkò mẹ́ ọdún máa bí gbogbo àmú tẹ́ tún kó tí nàìjíríà lẹ́yìn báyìí wá nígbà náàbí ní látẹ̀ṣúgbó àṣáábí látẹ̀ṣúgbó àṣáábí falau an wọ́n tún máa dìtì níwá wọ́n sálàyé lé yíò náà lọ bẹ́ẹ̀ omi wa dáadáa tọ́ wọ́n tún wá ní alkana imam al-bukhari kadhaban ẹni jẹ́ lọ́tọ́ ní pé imam bukhari ẹ ìgbọ́ ọ̀fin tó lọ ibi ọ̀rọ̀ àbúrò pa àwọn ẹni náà máa ń bẹnu àtẹ́lu àbúrò rẹ̀ wọ́n láwọn tó ṣe pé ànábì náà lọ́bẹ̀ẹ́ takò àwọn wọ́n ní pàtàkì jùlọ àwọn sàádé tó gbà bí ìwọ̀ pọ̀ jù bí àbúrò rẹ̀ yọ wọ́n ní àmọ́wà lánàá wọ́n náà ní gbàgbé àti sọ nǹkankan anna ba'dal madhahibi allati la tattaqillaha wọ́n ní jẹ́ àwọn àwọn tán sọ ìlànà kan tó yẹ pé wọ́n bẹ̀rù Ọlọ́run Ọba níbi ìṣọ̀kan àwọn mùsùlùmí níbi kẹ́nu àwọn mùsùlùmí ó kò àwọn ni wọ́n máa ń dájú ìdá wọn náà máa ń dájú ẹ̀ láti nǹkan tó lé ní sẹ́ńtúrì kan tó lé ní ọgọ́rùn-ún ọdún ni wọ́n máa ń dájú ẹ̀kọ́ àbúrò rírọ àti lórí àdìmọ́bìlì Bukhari jahalan àìmọ̀kan ló sì bá wọn débẹ̀ wà fìrọ́ ló bá wọn débẹ̀ wà zúúrán ìwà jàmbá ìwà àdádapa irọ́ ti zúúr zúúr kí ni yorùbá rẹ̀ ń mẹ́ kan ní ìwà ni e, e, èké ẹ̀hàn èké àkámọ̀ ní ṣàhádà tó zúúr ẹ̀rí kí ẹ̀rí èké pé àwọn tẹ́ ń sọ ọ̀rọ̀ yìí àwọn tẹ́ bẹ̀rẹ̀ náà náà náà fẹ́ kẹ́nu wó sọ̀kan àwọn náà mọ́ ń dájú ẹ̀kọ́ Abu Hurairah àti Imam Bukhari jahalan àìmọ̀kan ló bá wọn débẹ̀ ìfàfirọ́hán àdápayọ́ ló bá wọn débẹ̀ wàzúrán èké ló bá wọn débẹ̀ wàbùdánán irọ́ wàlá tẹ́ǹkọ́dì òbí zẹ́ìfihìn wà bá fínihìn ẹ mọ́ gba ìtànjẹ pẹ̀lú irọ́ àti òjòrò àti àbòsí eléyìí tí wọ́n ṣe àwọn náà sọ̀rọ̀ yìí ìwọ náà yá sọ́rẹ́ ẹ ìwọ náà ọjẹ́ jára ẹ mọ́jẹ̀wó bá ti ẹjẹ́ àwọn àbá àjá ní fún onímọ̀ ẹ̀fẹ́ tètè jìnà sí wọn jìnà wọ́n wà rọ́ ló wọn débẹ̀ <laughs> àwọn alẹ́ parọ́ wọ́n là ń bú yín wọ́n lè ní bá yí lébẹ̀ ara ní ẹlẹ́sẹ̀kẹ́sẹ̀ ní alàmù yí tàbí ẹ̀kọ́ ni wọ́n ló do olóba yí lébẹ̀ ara iná olódo ní wọ́n ní kíní alàmù yí àwọn àbájá ní àwọn ọ̀sọ́ yìí wọ́n tún wá bí wọ́n sí ìmọ̀ ìbùkọ́ rí tó kùnrọ̀ ilé òtọ́ àti pé tó parọ́ mà nẹ́bí látara pé kò gbọ́ lárúbáwá kìí sọmọ lárúbáwá wọ́n ní ilé náà lára àwọn irọ́ tákìrí rẹ̀ ògbò tí ó pé wọ́n ń gbèrò àti fi àdíjẹ́ wó súnà nẹ́bì wọ́n fẹ́ bá súnà àbẹ́bì tó lábí àjẹ́lú gidi o làwọn tó mọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí wọ́n tó gbé Imam Bukhari o ní olórí gbogbo àwọn olùgbàgbọ́ òdodo nírí ìmọ̀ hadith a ní tíra rẹ̀ tó sì kójọ táwí yìí nínú tíra tó lálàáfíà al-Qur'an pẹ̀lú ìpanupọ̀ àwọn àìmà àwọn àgbààgbà fáànú àlùmọ̀ yìí wọ́n lẹ́nìkan ẹ máa wo wà láyù mẹ́rin fi ìdáníkà ẹni kò wá ní jiyàn pé tíra Imam Bukhari yìí òun lálàáfíà jù nínú gbogbo tíra ní ẹnìkan kò ní jiyàn níbi ọ̀rọ̀ yìí ilá àyàfẹ́ tó bá ṣe pé jahulun olódóni wọ́n ní jáìlù lásán kí lọ jahulun olódóra bàtà ní haakidun ẹni tó ní kèéta kẹ́ni mẹ́nilẹ́mi ni oníbìtí náà sì ní wàhálà àwọn náà sọ bẹ́ẹ̀ àfáà jàrí àwọn àfáà rẹ̀ lọ sọ̀rọ̀ yìí a ní wà á máa dìtìrọ̀ alẹ́ wọ́n ní àmọ́lọ́ tó ń pa pé Bukhari gbígbó igbe irọ́ tí ń pa máa nẹ́bí tó ti gbégbé ìṣọ̀gbọ̀n lárúbáwá ni wọ́n ní ọ̀rọ̀ tó fàṣàkáàfà ọ̀rọ̀ tí ò ti ẹ̀bá làákà ìmú rárá ni ẹnìkan ò ní rí sí ìpẹ̀lọ́rọ̀ ìlàjà húlú àfolódò ṣẹ̀fí hún òpònú àwọ̀gáàbìlú àbí amukúmẹ́kọ̀ àwọn onísọ̀rọ̀ yìí tẹ́láwọ̀rọ̀ yìí lọ́rí lọ́tí ní àkútú bí lọ́pọ̀ jẹ́ o àwọn kàràmàrí tọ́ àwọn àbájá yìí tán bá ti sọ̀rọ̀ yìí tí wọn náà bá ilé ti dáa kí ni wọn náà ṣẹ̀fí jàhú lóòrùn ni ó ṣẹ̀fí rọ́ọ̀bínú amukun mẹ́kọ̀ àṣẹ sọ́múrí ẹ̀ wà ló kọta àfihàn pé ìwọ náà ti di jẹjẹrẹ rẹ̀ tó bá ti rí sí pẹ́sẹ́ mọ́ Bukhari ní mọ́ parọ́lò tó máa nẹ́bì ọdí ti kínú tó bá ilẹ̀ ti rí sí ọ̀tí ẹ̀ sí ìgbà ó ipò kan rí sí pẹ̀lọ́lẹ̀ pé ọ̀rẹ́ ẹ̀dẹ̀ ní ní ìṣẹ́ tó bá ilẹ̀ méjì fẹ́ẹ̀sì lọ́dọ̀ rẹ̀ kí ni ó jẹjẹrẹ ní ẹ̀mí kọ́ ta ló sọ rẹ̀ àwọn àbá àjẹ́ àrí àwọn àbá àjẹ́ àrí a nítorí pé àdúlò ṣùfáàdì hadith wọ́n ní ọ̀gọ̀rọ̀ àbóde hadith min ashabi dawawi ni sunna dawawiya ina wajen wọn kó sunna nabi jọ kan a ibatul ala bí àwọn àgbààgbà fa àtàgbàjúmọ̀ al-hufaz wal muhaddithin bí at-tirmidhi àti nasa'i àtàfà àwọn àgbà ibn majah àfàwọn àgbà al-bayhaqi àfàwọn àgbà ad-darqutni àfàwọn àgbà ibn hibban àtàwọn ẹlòmíì náà wọ́n láwọn tá à ń dákọ̀ yìí min al ni wọ́n alladhina ta'allamu al-arabiyya àwọn tó gbé wọ́n lọ ní kọ́ èdè lárúbáwá wọ́n á túkọ̀ nù wọn wọ́n sì bayanan láti lè fi ṣàlàyé ọ̀rọ̀ wàtẹ̀sùn ní ìfán láti lè fi kọtíra àwọn oníṣòrí àbájẹ́ àyè tí ó rọ pa abáyìn lọ bùkọ́ nílọ abáyìn lọ wọ́n ni kódà àwọn ní ìbẹ́nu àwọn àpá àtàwọn yìí tí ó pé wọ́n kọ́ lárúbáwá ó yẹ́ sọ́bọ́ lárúbáwá wọ́n tún wá gbọ́ lárúbá jẹ́ ló gbọ́ lárúbá lọ àwọn dáwà náà ti sọ́dún kó ìran tó sọ nígbà wọn ọdárúkọ sí ìgbà wèrè adárúkọ àbá àdákọ rẹ̀ yìí wọ́n níbi sí ìgbà wèrè tó sọmọ lárúbáwá àbótúmọ lárúbáwá jẹ́ àwọn lárúbáwá lọ wọ́n zamakṣà yìí kéṣọ wọn lárúbáwà àmótúwọ́ lárúbáwà àwọn tán lárúbáwà lọ wà búrú jìnlẹ̀ ibùrú jìnlẹ̀ náà kéṣọ wọn lárúbáwà àmótúwọ́ lárúbáwà àwọn tí wọ́n jọ mọ́ lárúbáwà lọ wọ́n ni tọ̀ ṣe ń gbò wá rí báyìí nìtì fàhálí lákùnmọ̀ àléyìn jẹ̀mí àmìlì kẹ́bìrì àwọn bí tàhàríbì ṣe gbogbo wọn láwà ní kó kùrọ ni wọ́n nìtì lè ánà òṣùláhùn àjẹmíyà nítorí pé wọ́n yí sọ lárúbáwá wọ́n ní jẹ́rí táàsì ní ìrì ògbò tí pé ń dágbèrò pẹ̀lú ẹ̀ ní pé wọ́n fẹ́ fi wó súnà wà nábùbì à wọ́n fẹ́ fi fa súnà yọ bí tuwahá tó ń pa pẹ́tọ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ irọ́ tí ò ní ìdíjòkó wọ́n ni wà mọ́rọ̀tàn òkúrọ̀ wọ́n ni once again abúgbẹ́ wọ́nù yíò ìṣìdáru àárí ìdáwà alkhabita irú pèsè burúkú yìí ẹjìnà sí we o alẹ́bí tẹ́ntọ́líkú mímbá àdó àwà fi duwal islamiyya wà túnmọ̀ wílùwà àmúwàlù mọ̀ṣùgbùwà wà alẹ́kùnrin nàfíà tún nàbí àwọn ìlú kan àwọn kọ́ntì kan ni wọ́n ná owó ni wọ́n ná ara láti lè mọ́ spread irú àwọn ìròyìn wọ́n ní ẹmọ́ gbàgbé ọ̀rọ̀ táà mẹ́bìí ti sọ pẹ̀lú nǹkan báyìí ó ṣẹlẹ̀ iná ọmọ ìyá ìṣìmínkò ẹ̀jẹ̀ mẹ̀rẹ̀ bá gùn lórí yóò rí ìyapa ẹnu tí ó pọ̀ ẹ̀jẹ̀ mọ̀tẹ̀lé ó ní ìlànà mi àti ìlànà àwọn sàádé bóyá bí eré láti wá dúró insha Allah wọ́n ní hal yudar fi sahih Bukhari ìdáàmà bá ń sahih Bukhari ìdáàna linnabi ìtàbùkù annabi àti ìyẹpẹrẹ annabi bí ti ti sọ́ọ̀bì nìta pẹ̀lú bá annabi ni máa ń kí láàpù àwọn obìnrin tí ti máa ń rè fún kò sí rẹ̀ Bukhari o kò sí tó ẹ̀ wọ́n ní gbogbo ìgbàwá tó wà ní Bukhari tó níṣe pẹ̀lú tọ̀bìnrin tán wí nù wọ́n ní ẹmẹ́ta wọn lóhun ìdí yìí kan sọ ni pé anábì ti fẹ́ obìnrin anábì èdè ìbọwọ́ kan anábì wá náwó rẹ̀ sóbìnrin yìí tọ̀ ìná sánú àti fúkọ́ anóbìnrin ló wá sọ gbónù fún sọ ìgbó sọ tán àríbà ti tọ́yá lọ́rí ma báwọn mọ̀lẹ́bí rẹ̀ ní kò túbà lọ pé kò sínú Bukhari àbí inú tíra nínú àwọn tíra sún náà igbe ọjọ́ ìpé òní ilẹ̀ dáadáa igbe rútọ̀ yìí àtúmúrú wúrọ̀ ìwá wọn ni kò sínú ẹ̀ wà áyìnà ha zalimajinúnú a níbo ni wèrè ìjẹ́ wà wà áyìnà ha zalimajinúnú níbo wèrè yí wà alẹ́rì yóò mú kínú an yẹ́ kùtùrọ̀ alábáàlì àbàtàsọ́wọ́ wèrè tí rúrò ní burúkú yìí tó ti ẹ̀lẹ́ máa jẹun nínú ọpọlọ rẹ̀ àtẹ̀dí ìrònú tó jẹ́rò ìrònú àgọ̀ yìí wà ní kẹ́sìmì ni mo fùdúrò ìrọ́ tó sílẹ̀ yìí níbo wèrè tí sọ wà àwọn èsì ọwèrè àwọn tàbí sọ̀rọ̀ yìí èmi ọmọ bí ó àwọn àbájá ìlú bèèrè àwọn náà sì bèèrè gẹ́lẹ́mọ́ bí ó wà inú yìí bá mú ìkárí ìwà ayé náà àbẹ̀lẹ̀ mọ̀jùlù ta sọ̀rọ̀ yìí wọ́n àbájá ní ni imagine ipe wọ́n yẹpẹ̀ ànábì àbùkárí tàbùkú rẹ̀ pẹ̀lú gbájìtì kan sọ pá ànábì rẹ̀pù obìnrin fún olóṣe ń gbọ́ yínú àdìsì àwọn olóṣọ̀rọ̀ yìí èso kí máa pariwo dèmí kàṣí àwọn ọ̀rọ̀ yìí náà rí tàbí ah kútúbí bọ́ lúṣẹ̀rí ni ẹ̀yìnmọ́ tó kàn àbáwọn tó bèèrè títí wọ́n ní inú àṣùgbà Bukhari wọ́n ní àà ah, ah, ní àṣùbà òjò àdì mẹ́rin wọ́n ní òdì mẹ́rin kò sí tó jọ bẹ́ẹ̀ wọ́n lẹ́nu tó ṣẹlù nígbà mẹ́bí kan sáfọ́ ọkùnrin nù láàmẹ́bí bá ti lọ́yẹ mẹ́bí láráká méjì nígbà tí wọ́n jẹ́ kí irun àṣùbà pé ìrun rẹ̀ ó wá jẹ́ papọ̀ ìwọ́ tàbí ìgbà tó kí irun ní ráká mẹ́rin wọ́n bá sì mú àbíjù wá wọ́n ní ìfà kò <laughs> ẹni kó lọ ní yẹra rẹ̀ wò dáadáa wọ́n ni ìdí ìdí máa ń kà kó lọ tẹ́lá ka ìwà nìyẹ́ ẹ̀ máa yẹ kọ̀rọ̀ ìdí máa ń kà kó tọ́ ì láti dòyí dáadáa náà kọ́bùlà ayẹyẹ tàṣà àti kó tó máa gbígbó ọ̀rọ̀ báyìí jáde àwọn yóò sí ìrọ̀ máa dá wàhálà báyìí kalẹ̀ nítorí inú àdíjì gan kò sí tó jọ pé wọ́n kí àṣùbà ní mẹ́rin àwọn onísọ̀rọ̀ yìí wọ́n fèsì lórí pé ṣẹlẹ́yìn ọgọ́rùn ọdún kó àdíjì jọ wọ́n ní rárá wọ́n lẹ́ni ilẹ̀ ọ̀rọ̀ tó dàrú mọ́ lọ́wọ́ náà ni àwọn àbájá rí wọ́n ṣàlàyé wọ́n ní bọ̀ bóyá tó lè ṣẹlẹ̀ ní pé ẹni tó mọ̀ ọ̀rọ̀ ti dàrú mọ́ lọ́wọ́ láàrin àtẹ̀dùwí àti mọ̀fóòmù tẹ̀sùnì mọ̀fóòmù tẹ̀dùwí mọ̀fóòmù pé abẹ́ kọ́ àdìdì jọ àti mọ̀fóòmù tẹ̀sùnì mọ̀fóòmù pé afẹ́ kọtíra nípa hadith wọ́n ní méjì ò ni ẹni látọjú ayé àdìnẹ́bí ló ṣe kí ni ló ti bẹ̀rẹ̀ àtọjú ayé àdìnẹ́bí lọ ti kọ́ àdìdì tíra tíra hadith kíkọ tíra kó ṣe gíní olóòdèjì kíkọ hadith ilẹ̀ kánmọ̀ kójọ kánmọ̀ kọ́lẹ̀ sí nìkan èyí tí ń bẹ láti bó látojú àyà ànábì àmọ́ ká sọ hadith di tíra ló ti ń di báyìí èyí olóòdè gíní lóòdèjì dé pé kí tó ń dàrú ẹni òní lọ́wọ́ onílú eléyìí jọmọ́ wọ́n tún bí wọ́n písàwọ̀ sábẹ́ ànábì ṣé mùnà ti gbogbo eh, ẹ̀rọ eh, yájú ìmúnábìdí mú nínú àwọn sàábí ànẹ́lì ẹ má bẹnu àtẹ́lù wọn ẹ má bẹnu àtẹ́lù kankan nínú àwọn sàábí ànẹ́lì Muhammad kódà wọ́n lé ẹnu àwọn alfáà kó lórí gbogbo àwọn sàábí ànẹ́lì ọdún gbogbo bálkúlù rọm ọdún bá ti sọ́rọ̀ àwọn olóṣogbo eléyìí ọsọ ní ipe irọ́ kan bẹ náà ipa wà bí wọ́n lọ́rọ̀ yìí ọ̀rọ̀ àwọn alátejì kan nínú àwọn ṣíà onírú ẹ̀ ẹgbẹ́ mọ̀ àríyá ló wá gba àwọn èèyàn kanjọ kọmọkọ́ àbíjì jọ wọ́n ní láti lè mọ bẹnu àtẹ́lẹ̀ àwọn àbíjì tí wọ́n kójọ lọ́dọ̀ àwọn alùsùn wọ́n ní eléyìí nínú àwọn irọ́ tó ipá àwọn àbá àsùn tàtàwọn onímọ̀ tí wọ́n yanjú tí wọ́n ti já irọ́ yìí láti ti pẹ́tipẹ́ ni wọ́n sì yanjú ẹ̀ wọ́n ṣàlàyé ẹ̀ tó lọ fi wá jẹmọ́ sọ́mùnì gbogbo àwọn ọ̀rọ̀ yìí àmọ́mọ́ báwọn jẹ̀mọ́ ká mọ́lẹ́yọ kọ̀ọ̀kan àwọn èèyàn ti ká àwọn àlùfáà wà fẹ́ ń ká ní jẹ́rẹ̀ bí aláwọn tó ka gbogbo ẹ̀ lójú bí aláwọn táwọn náà ka alábàbọ̀ kálukú bí ń kà á ní ti bẹ jẹmọ́ ní parí ọ̀rọ̀ ni ìta wá nílẹ̀ Yorùbá dáàtú àwọn àlùfáà wà nílẹ̀ Yorùbá tó jẹ́ dìde sí òun rí o àlàyé táwọn àlùfáà wà nílẹ̀ Yorùbá ní láti ṣe rèé òun rí òun lọ sí láti àmọ́ bóyá àwọn àlùfáà tí wọ́n lè sọ àwọn ọ̀rọ̀ yìí bóyá ń torí páwọn náà ti ní àwọn láburú kan tó ṣe pamọ́ tánmọ̀ páwọn ẹni mọ̀ sí tánmọ̀ kí táwọn bá bá ilé wí wọ́n tú àwọn àṣírí àwọn níta ló kódà fi ṣẹlẹ̀ ẹ̀rí tí bá ti wá ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ̀rú ah, ní òyà gan wọ́n ló ya wírí èébí jẹ́ ìlà ìwà lọ́dẹ̀ ewu imọ́yẹ́ mi dùgbò mọ́sí láti jẹ ẹnu tí wọ́n <laughs> kà kó jáde ní nígbàdùkú òjèlè wí kò sẹ́ni tí ó mọ́ òróró yìí tí ó bá dàbí rọ àwọn àfáàlẹ̀ ló bá tí wọ́n náà bá mọ̀ àwọn ọ̀rọ̀ tàà tó bá ilé jáde wọ́n kó gbogbo wọn wọ́n kó gbogbo wọn ìjà àti mọ̀ ní pé nínú ọ̀rọ̀ mímọ̀ mọ̀kọ́rọ̀ àtìlẹ̀ ṣújá lè ṣújá àádọ́mọ̀ fi ẹ̀rí kan ẹ̀rí ni àmọ́nìsí mọ̀kọ́rọ̀ àtìlẹ̀ ṣújá ti sẹ́yìn àwọn ilé ìdẹ́mọ̀ ṣe tọba ilé wí torí kan ló là gbọ́dọ̀ wá gbòòrò tàbí lọ nípa ìròjọ́ ní rámi àbí àbára wọn náà ó kọ́ ní kí sọ ní kí pálówé ìgbésọ̀ ẹgúsù bí ti wà lórí jẹ́ńjà níjẹ́ ìwọ́n bẹ́ tó ń tẹ́lì kí bá ṣẹlẹ̀ sí kí wọ́n bá lọ pa ẹmọ́ làwọn làwọn pa ẹ̀yin ni àbí parí wọ́n bá ní wàhálà lórí àwọn ọ̀nà tàbí ọba ẹ̀yin ni kí ló kan wọ́n parí lórí pé ẹ̀ parọ́ máa ẹ̀ parọ́ mọ́mọ́ kí ló kan wọ́n bá lọ rí pa ṣe ẹjí plan yẹn ẹjí plan so ọ́dí òrẹ́ ń bẹ fídíò rẹ̀ bẹ̀ ṣe ń bẹ gbogbo ẹ̀ ń bẹ lẹ̀ sọ́ọ̀lì ẹ̀sìn tí ẹ̀lọ́bá ilé ṣe wá ọ̀daràn tí ẹ̀lọ́bá ilé ṣe wá olórin ní òun ọ̀daràn gbogbo iná ẹjọ́ ọjọ́ rẹ̀ bẹ́ẹ̀ bá wá ẹjọ́ rẹ̀ lò láyé tẹ́lu ẹsẹ̀ láyé wà láì láti jàmọ̀ ẹ̀rí ẹ̀sìn ibi tó sọ náà rí ma bá jà níbi tí wọ́n fà lè Yorùbá ẹ̀bẹ̀rù ọ̀rọ̀ wọn bá ní wọ́n fà lè Yorùbá ọ̀rọ̀ tẹ́ wá sọ di dìgbà táwọn alùsùn náà àti mùdíwà àwọn àbá yígbà jọ ń jà yìí wà láì ẹ̀rọ ojú ọ̀rẹ́jọ́ gbé ọ̀rọ̀ tó kan gbogbo yìí ó kan ilé ó kan òde àwọn àbá àjáàrí kéjì ogun tínú sí ní àwínọ́gbà àwọn àbá àjáàrí àwọn àbá àwọn àṣà òdí wọn gbá sí wọn níbi àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan ẹ̀yìn náà lè mọ́ gbá sí wá níbi àwọn tábá tó lé lórí abóòdòdó tó tọpa ogun apọ̀ yìí kò sí tó ní ẹmọ́gbà àìgbáyí ìjàmbá ni àìgbáyí àbòsí ni àìsọ̀rọ̀ kíta yí ẹ̀yìnjàmbá ìsìlámù lẹ Yorùbá kálùmọ́sì rújọ rẹ̀ ogun ẹ̀yìn jẹ́ ìṣọ́ àfi ẹ̀yìn jẹ́ sọ́tọ́ tí kòkò mọ́ àwọn akàlẹ́mọ́sì sùgbùrù ìsìlámù lọ́fẹ́ rẹ̀ wọ́n dúkòkò mọ́ wọn wọ́n pù ìtàwọn bí òsì yẹ wọ́n pù ìtàwọn bí òsì tọ́ àbá ní à ah, sọ́rí àwọn wà ní àwọn ti bú à ní bẹ̀rẹ̀ nìkan láti mọ́ sọ́rọ̀ akíru gbogbo ọba gbogbo àwọn tí wọ́n ti sọ̀rọ̀ lórí àwọn ọ̀rọ̀ tó lálàáfíà akíru gbogbo ọba gbogbo àwọn tí wọ́n lè sọ́ tó ọlọ́ọ̀bá àti ìráyà ọlọ́wọ́ ó sì bá wa yọ ikú nínú dìyàndì ní máa tọ́ dìyàn mọ́lẹ̀ ní tẹbá dé fún ìyàn mọ́lẹ̀ wà láyé ẹ̀lẹ́ ìdí ọ̀dọ́ ẹ̀lẹ́ ìdí mọ́lẹ̀ àìlẹ́ ìdí mọ́lẹ̀ náà ní ogún tẹ́tẹ́ yìí ẹni kálukú ṣe tiẹ̀ ní o àwọn ẹni ẹgbẹ́ wọn ṣe tí wọ́n kálukú ṣe tiẹ̀ wọ́n kálukú ṣe tiẹ̀ wọ́n lọ mọ́ta àgbálẹ̀ ṣẹlẹ̀ wọn ní kálukú wa àwọn abẹ̀rẹ̀ ọba Allah subhanahu wa ta'ala mani wa karami nígbà ẹ bá ti ń tọrọ kan nírọ́ àwọn àmọ́ mú àwọn ìdí àtàwọn àlàyé àti àwọn ẹ̀rí tọrọ ni ó fi máa fi àwọn èèyàn lọ́kàn balẹ̀ sí dáadáa صلى الله وسلم على عبدك ورسولك محمد وعلى tó máa ní kankan nípa àwọn wàsáìtì torí wọ́n pa ìwọ́ púpọ̀ lórí ilé oríṣiríṣi nǹkan ṣe ní wọ́n ti ṣe ọlọ́mọṣàmì àwọn ọkọ̀ fún wa ní àgbọ̀ ilé ọ̀rọ̀ ẹ̀lọ́ ẹ̀dọ̀ mú ṣe mú wa ní halkọ̀ ẹ̀lọ́ náà ẹjọ́ ìpínlẹ̀ padà oh ẹjọ́ di ọ̀la ni ọ̀la la mọ́ kí chọ́mbẹ́tò ọ̀lànì ṣẹ́gbọ́ ọ̀lànì inṣàlá jazakumullah khair. àwọn àlùfáà tó pè mo ní kí wọ́n pè tá a bá ti fẹ́ ṣe halkọ̀ padà our discuss ọ̀rọ̀ kan ní last week àwọn wá ní further information so tó bá dọ̀lá ta fẹ́ sọ̀rọ̀ umdatul ahkam wọn ni yóò dá kí wọ́n ṣe kínú ni kí wọ́n pè ayé ẹ̀kọ́ jẹ́ wọn wọ́n mọ́ sàfihàn alágbọ̀n yìí náà. Wa alaikum salaam wa náà. máa pè ń bá ṣe tán alákùnlé hàn ọlọ́mọta fún wa ní àgbọ̀ yìí ọ̀rọ̀ rẹ̀ ọlọ́kùn jẹ́ kọ́rọ̀ ọlọ́run yìí wa ẹjá dúbà yìí agun mẹ́sàn-án ló ti fẹ́ lù báyìí àmà dúpẹ́ fọ́lọ́run pé a ti rí díẹ̀ sọ nínú àwọn ọ̀rọ̀ yìí àti wá sọ́kù sórí lórí ayé ẹ̀kọ́ afẹ́ mọ́ta ní afẹ́ lẹ́yìn tí ń tún afẹ́ máa ní mọ́tò jáde sọ ní bẹ́ẹ̀ bá ti tún wá jáde ilé bí ọmọ ẹdìyẹ tó bẹ́ẹ̀ náà lẹ́sìn mọ̀ ta ìkótó ọ̀gbọ́n àwọn wàsáìkò tó dé lẹ́sẹ̀ tí ó dè yí lọ́wọ́ yóò wà mẹ́sẹ̀ nínú yóò mọ̀ tẹ̀lé àmọ́ òkú tó yẹ́ kìnnìkan ò àdá alẹ́ àmàlà tó lẹ́yìn mẹ́yà mo rí kan nú wọn ọmọ ajé àyílò oúnjẹ òun náà ká kìíní ó ní kó ẹyin lẹ́mọ̀ àwọn òṣèlú ẹ̀rọ owó kò sí tó kò pẹ̀lú bàbá ajé àbí sọ wọn sọ àníbi táwọn dúró ó bẹ̀rẹ̀ kan fún ara rẹ̀ ayé ẹ̀kọ́ ni òun tètè ya dúó so èyí tẹ́ láyà ní ẹ̀dẹ̀ kan dúó pé ajé àrísọ tí ẹ àwọn náà kí ni aṣọ ti wa àádẹ́bà ní gbé ọ̀rọ̀ yóò náà ajé àríkọ́lẹ̀ wí ti àwọn náà wí káwọn ẹ ó kọ iná wá bí ń ṣe nǹkan wọ́n lè tún bá gbé tẹ́kù yìí jáde Eh, ọlọ́mọṣà fún alágbọ̀nyé náà hello aleykum salaam aleykum salaam. ṣé ẹlẹ́fà ṣe ń bí okay. Eh, suggestion gidi lè náà jazakumullahu khair wọ́n ní tá kàjáde ní pé ìjó rọrùn káwà translate ẹ̀ sí òyìnbó kí lárúbá rẹ̀ mọ̀ wà ní ẹ̀báyìí kó ìbò náà yóò ti kí nù kó mọ̀ tẹ̀lé kan wá sọ lójú bí tíra kan wá fán ní ojú ní ògbà tí a rí bá ti sọ́run pẹ̀lú ògbà ọlọ́mọ bí ń darí lójú iṣẹ́ ti bẹ̀rẹ̀ lórí ẹ̀ iṣẹ́ ti kí nù jama iṣẹ́ ti bẹ̀rẹ̀ eh, lágbára lọ́dọ̀ ọlọ́ngbà tá a bá ọ̀sẹ̀ tá a nígbà tí ó bá fi kó lẹ̀ kó mọ̀ káàdì láwọn tí ó bá wà parí ẹ̀ bàbá ìtòrí yẹn kan ti pè nípa àwọn ti bẹ̀rẹ̀ sẹ́wọ̀n tó jẹ́ kí sọ bẹ́ẹ̀ o so ó sì yẹ kan ti jẹ́ kí n mọ̀ páwọn ti parí àbí oyè parí ẹ̀ èmi ni ó wàá pè wọ́n lé mo lẹ bá ṣe déédéé abára àwọn ti parí ẹ̀ oyè sẹ́ndì ẹ̀ wá àwọn afi sẹ́ndì ẹ̀ sáwọn ẹ̀kọ́ kan ẹ̀yẹ̀ wò dáadáa wọ́n bá ti yẹ̀ wò pẹ̀lú ògùn ọlọ́run ìdí kíra the easy life ìlú náà ni wọ́n tẹ̀ àbí ẹ̀